الله الرحمن الرحيم قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير, أغير الله يتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك لفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل لله قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا ثم, ثم نقول للذين أشركوا أين شركاؤكم؟ أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tó ṣe pé ònìkan náà ni ó ní ọpẹ́ bó tilẹ̀ jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inú hadith tí imam abu dawud tó gbà wá pé man lam yashkuru nasa lam yashkuru Allah ẹni tí ò bá lè dúpẹ́ fọ́lọ́hun kò ní fún ọmọ èèyàn ẹni tí ò bá lè dúpẹ́ fọ́mọ èèyàn náà ò ní lè dúpẹ́ fọ́lọ́hun ṣùgbọ́n alhamdu tá ń sọ yìí Afana ni ẹ̀yìn gangan ó hamdu ṣúkúrù ọpẹ́ lèyàn ṣùgbọ́n ẹ̀yìn gangan tó kó ọpẹ́ sínú lillahi khasatan yàní ikhtisasan wa istihqaqan lillah ní ti pàápàá àti nítàdáyàn rí ọlọ́run ọba àlekè lónìí torí náà tábálá dúpẹ́ fọ́lọ́hun tá àgbàdérò nìyẹn ẹlòmí ò ní ìdí ọpẹ́ wa ó pọ̀ béèyàn bá sì ní kó ń ṣèrò rí lórí ẹ̀ orí iṣẹ́ lagó kú sí lọ́rọ̀ rẹ̀ ó padà já sí torí kò lè rò tán torí ibi ìmọ̀ èèyàn bá mọ náà ni ó mọ nǹkan tọ́lọ̀ ń ṣe fún un tí ó fẹ́ dúpẹ́ lé lórí ibẹ̀ ni ó mọ̀ ibi òye èèyàn bá dé ibi làákàyè rẹ̀ bá gbé dé ibẹ̀ náà ni ó mọ̀ bẹ́ẹ̀ sì làwọn nǹkan kan ń bẹ tó pamọ́ fún wa nínú ọmọ tá a ti mọ̀ lónìí tó ṣeé ṣe ká mọ̀ lọ́la àwọn míì sì ń bẹ tá a lè mọ̀ láéláé ìmí ń bẹ tá a mọ̀ nínú mọ̀ tó yé wa nínú òye tí làákàyè wa gbọ́ yé tó gbé jáde táwa rò wípé in tí ọ̀dá ni ṣùgbọ́n yóò padà yé wa lẹ́yìn ọ̀rẹ́ yìí níjọ́ gbẹ̀ndẹ̀ alikiamọ̀ tá a ṣe ń tó dá ni ṣùgbọ́n láyé alimọ́mọ̀ nítorí kíni nítorí pé ọmọ ènìyàn ìmọ̀ wa ni ó láàlà ọgbọ́n wa ni ó lóte òye wa ni ibi èèyàn bá rí mọ náà lòye rẹ ó mọ bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò lè rí gbogbo nǹkan tán kódà làákàyè tọ́lọ́run jogún fún wa gbogbo ẹ̀ náà ló lòdìwọ̀n ṣùgbọ́n Ọlọ́run ọba kámílù ní tiẹ̀ tiẹ̀ ló pé látara bẹ́ẹ̀ èyí tọ́lọ́run sá ti wí fún wa òun náà ní ká máa ṣe pé la in shakartum la azidannakum káwọn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ fún Ọlọ́run ọba náà Ọlọ́run kò ṣàánú wa dáadáa tọ́lọ́run ti wá ṣe fún kálukú wa Ọlọ́run má jẹ́ bàjẹ́ àlékún dáadáa Ọlọ́run kò ṣe fún wa lẹ́yìn èyí mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba àsóni tí ò pé méjì gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ gbèǹlé ká fi mẹ́ta lọ ẹni tí ò pé méjì tẹ́ ń fi mẹ́ta lọ sẹ́rí pé kò bá a mu ọba ọ̀jọ̀gbọ́n ọba alágbára ọba olùkápá ìkápá agbára méjèèjì bẹ lọ́dọ̀ ọlọ́run ní ti pípé ọlọ́run bá kó ṣàánú wa òun náà ló gbé òjíṣẹ́ ńlá dìde kó máa jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àtọ́lọ ọlọ́run kó máa bá pẹ̀lú àwọn aráalé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó má dáwọ́ dúró lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá tí ó yà wá iná lẹ̀ lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti Islam èyí tọ́lọ́wọ́n bá lè kí ọlá fọwọ́ sí tó nígbà tọ́lọ́run dá baba wa sallallahu alaihi wasallam ànábì ní ọlọ́run ní kí ádámù ọlọ́run kí àwọn mọ̀lẹ́kà gbólóhùn tí wọ́n bá fi kí ni gbólóhùn kíkí ọmọ èèyàn kò sí gbólóhùn tí wọ́n fi kí ju sálámà lọ kódà ọlọ́run ọba tún ní nínú àlìjẹ́nà wàtàhíyàtú ohun fi kíkí táàmù kíra wa náà kíkí sálámà ni sálámà òní kíkí mùsùlùmí sẹ́ẹ̀mọ̀ pé nílẹ̀ yorùbá gbogbo ohun tí mùsùlùmí bá gbé wá bó bá tiẹ̀ dáa àwọn nàṣọ́rọ́ wọn ò fẹ́ fi ẹ̀tẹ́ wọn ò fẹ́ fi kàn án bó bá jọjú tó ṣe é rí tó ṣe é wò tó dùn wọn fẹ́ bá wa kún lọ́dà àǹtí ọ̀dà sálámà láti ń sálámà láti ilẹ̀ wọ́n bá wa yé ẹni sàlámà lẹ́kọ̀ọ́ wọn ni àwọn mi ò ní sàlá tó mọ lẹ́kọ̀ọ́ ni ó parí ẹ̀ kíní kan o àwa mùsùlùmí àgbò a ò yẹ lẹ́ni tó ń fi kíkì ìkira wa òun ló wá di lónìí kíkì ti wá di góòlù bí náà sára bá rí yàn lójú ọ̀nà sàlámà lékún àfà tẹ́ẹ̀ bá ní wà aléìkòm inú rẹ̀ ò ní dùn yóò bẹ̀ kẹ́hìn sọ pé wà aléìkòm sàrẹ̀ yóò ní òtí kíhùn dáadáa tẹ́lẹ̀ lánàá wọ́n sì fi ń ṣe ẹ̀yẹ o àwọn kan bínú wọn lọ torí ẹ̀dá aleluya alẹ̀ tí wọ́n bá ríra wọn aleluya o aleluya o kò ní túmọ̀ ó parẹ́ ni àwọn kan ní ayọ̀ ni o àbá kan nígbà tí ń sàlàyé ó ní express táyà ti jò o sì lẹ́sìrà ìyẹn spia tire kò ní aago mẹ́fà ní lẹ́sìrẹ́sì àwọn ẹlẹ́gìrì fẹ́ bẹ̀rẹ̀ o ní wílí spanner ẹnìkan wá rí ọ ní ayọ̀ ní ó ní ayọ̀ káyọ̀ lẹ́yìn o ẹdúró kẹ fún wa ní kẹ sì fún wa ní <laughs> kíkì o bá gbogbo àsìkò mu kò bá gbogbo òṣèṣì mu ayọ̀ ní omi tí ọmọ kan ti ṣaláìsí ọmọ ọwọ́ ẹni òsì ní kì í bímọ rí ọdún mẹ́wàá ní ti ń wọ́ ọmọ sẹ́yìn wọ́n á ní ayọ̀ ní o ayọ̀kéyìí o wọ́n ń sọ̀fọ̀ ń bí ayọ̀káyọ̀ ni gbogbo ẹ̀ ni wọ́n dìtẹ̀ àwọn kan bá wa tú sí yorùbá àlàáfíà fónílé yìí o kíkì wọn kọjá alẹ́ yorùbá kò délẹ̀ bìrà torí wọn ò gbọ́n tó mọ rẹ̀ kò délẹ̀ tápà gbó kíso kò délẹ̀ haúsá kètí àti ìkó nàìjíríà bèlè ká tó sọ pé kú tọ́nu ṣùgbọ́n tó bá ní sálámà bó dé France tó bá ní asàlámà àlékún wọ́n mọ̀ bó China bó sọ pé sàlámà àlékún ó yé wọn àgàgà kéèyàn mọ́ sọ̀rọ̀ lè lárúbáwá ṣùgbọ́n bó dé Europe bó sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n lọ Europe àlàáfíà fún léyìí o ajá ni ó léèyàn jáde ń bẹ̀. torí náà àwa mùsùlùmí gbogbo ń tọ́lọ̀ bá ti fún wa kí a máa lò ẹjẹ́ àtẹ̀ra mọ́ ọ bí wọ́n bá dìtẹ̀ lónìí náà ni ó padà borí lọ́la sàwákìra wa pẹ̀lú gbólóhùn ọlá àti ọlà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní àná ayatan babob níjẹta nínú suratu an'am tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an aya ẹlẹ́ẹ̀kejìlá a tẹ̀síwájú ní aya yẹn lánàá nítorí pé àsìkò tó yẹ káwọn èèyàn ó kú òǹlé wá gbọ́ tàfsírì ni ọlọ́run sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ ṣàwá ò pé àwọn èèyàn ò pọ̀ ẹlòmíín sì ti ń fọkàn bá áyà yìí lọ tó bá dé lónìí ta lọ bọ́ sí bóyá áyà ẹlẹ́ẹ̀kẹrìnlá àbí ìkẹẹ̀ẹ́dógún yóò dùn ún pọ̀ ńlá fi wá lọ tú súrà kan lánàá tá a mọ̀ sí súrọ́tù Nazi'at ó lásàlàyé atu láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n lónìí pẹ̀lú ògo ọlọ́run a padà síbi a ti gúnlẹ̀ ń jẹta òun náà ni súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an aya ẹlẹ́ẹ̀kejìlá abẹ̀rẹ̀ tafsiru wa pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir كل من ما في السماوات والأرض كل الله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم abẹ̀rẹ̀ على ọ̀rọ̀ ọlọ́run tó ní tàǹpẹ̀ ní tafsir pẹ̀lú gbólóhùn ìsáde ọlọ́run kúrò lọ́dọ̀ àṣẹ ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa bisimilahi rahman rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah ó lábẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àṣàkà láyéra ọlọ́run bá ní kulli man ma fi samawati wal ardi béèrè lọ́wọ́ àwọn mushrikun àwọn kùrẹ́ṣí àtàwọn ìran míì tí a ń bẹ nílùú Mákà ń jọ náà torí pé àyà yìí àbí súra yìí gan sọ fún wa wípé màkíyà ni nígbà tá a bẹ̀rẹ̀ Mákà ló ti sọ̀kalẹ̀ fánàbì àwọn tí ó ń sì ń bẹ ní maka munkirunu ni wọ́n àwọn alátakò ni wọ́n àwọn tí ò fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba sétí bèlè kí wọ́n gbà ni wọ́n nítorí náà nínú àwọn usulub tọ́lọ́run ọba lò láti fi bá wọn sọ̀rọ̀ ọ̀kan nù rẹ̀ láǹkà yìí à ń pè ní usulubu talikin kí ni wọ́n ń pè ní tẹ̀líkìn òní ká pè nǹkan sí ni lẹ́nu kó náà ó wí padà kó ńlá ilá ilàlá àwọn èèyàn ní láìlá ilàlá tẹ̀líkínú nù ní à ń fi sí wọn lẹ́nu àwọn náà ń wí padà ọlọ́run ní ìrẹ́ ànábì kó béèrè lọ́wọ́ wọn liman títà ní máa fi sàmáwá ti wà láàbì gbogbo ohun tí ń bẹ nísun sánmà méjèèjì àti ilẹ̀ títa ni ọlọ́run ní tún fọ èsì fúnra rẹ̀ má jẹ́ kí wọ́n fọ èsì lélá torí ìtọ́lọ́ ni a ti ṣàlàyé yẹn níjẹta a sọ yí pé èèyàn máa ń fèsì lérí ìbéèrè téèyàn bá béèrè nígbà tó ṣe yí pé èsì yẹn kò lè látakò nǹkan tó wà wáádìí tó fojú hàn ní tẹ́nìkan ò lè jáyàn èèyàn ó fèsì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kátàmà alánẹ́fsì ìrahmà ọlọ́run ọba ó ṣe é lọ́rùn èèyàn fúnra ẹ̀ arahmà ìkẹ́ asàlàyé náà wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú sahih Muslim nínú hadith Abu ó ní lamma khalaqallahu al-khalqa kátàbà fi kìtàbìhì fàwọ́ àyíndà ufa ọkọ̀lá àrùsì iná rahmeti tágìlìbò gọdọbi ó ní ọlọ́run ọba àlékè ọlá nígbà tó dá gbogbo ẹ̀dá tán kìí ṣe èèyàn nìkan o nígbà tó dá gbogbo ẹ̀dá tán ó kọ́ sínú tíra tiẹ̀ pé tíra yìí àyíndà ufa ọkọ̀lá àrùsì ń bẹ lọ́dọ̀ ọlọ́run lókè àlà àrùsì ọlọ́run wá ní iná rahmatí dájúdájú ìkẹ́ mi. tẹ́gìlìbò gọ́dọ̀bì ó borí ìbínú mi a sọ fún wa pé nínú àdíìsì arígbọ́yé mẹ́ pé ó fi hàn pé ọlọ́run wà ní òkè arṣì òkè arṣì yẹn lọ́lọ́run wà kò wá sí nǹkan kan mọ́ lókè ọlọ́run gẹ́gẹ́ bá láàyè tánà bí ṣe fún wa nípa wàlẹ̀ awwalu wàlẹ̀ áhìrù wà zọ́ ìrù wàlẹ̀ bátínù àdóbi ní wàlẹ̀ awwalu alẹ́dí lẹ́sà kọ́bílà òṣè wàlẹ̀ áhìrù lẹ́dí lẹ́sà báàdà òṣè wà zọ́ ìrù lẹ́dí lẹ́sà fáwọkọ òṣèyìn ìtumọ̀ ọba tó hàn nìyẹn gẹ́gẹ́ bá nàbí ṣe ṣàlàyé ẹ̀ ọba tó yẹ pé kò sí nǹkan kan lókè ẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ìṣẹ̀dá pátá ìsàlẹ̀ ló wà ọlọ́run ọba ńlá fi ní ta'ala Allahu amma yushirikun fíò fíò ọlọ́run kọjá gbogbo ń táwọn èèyàn ń fi ń kéjì ọlọ́run àbí tí wọ́n fi ń kẹgbẹ́ ọlọ́run àbí tí wọ́n mú lórogún tí wọ́n ń jọ́sìn fún bí ọlọ́run ọlọ́run ọba ju gbogbo wọn lọ òkè lọ́lọ́run ọba wà. ọlọ́run ní ìkẹ́ òun àánú òun borí ìbínú o àwọn á ní gbogbo ẹni tí ń ṣe lọ́run kó mọ̀ gbọ́rọ̀ ànábì yíyọ̀ ah, nígbà tí kẹ́ ọlọ́run ti borí ìbínú ẹ̀ ó fi pé gbogbo àwọn táwọn ò ṣe tọ́lọ́run náà yóò kí àwọn ni rárá o ànábì wa sọ fún wa. ó ní inna lillahi mi'ata rahmatin ó ń bẹ fún ọlọ́run àwọn ọgọ́rùn-ún ìkẹ́kan faminha rahmatun biha yatarahamul ha bainahum nínú kí ọgọ́rùn Ninu yìí ọlọ́run á mú ẹyọ kan gbogbo ìkẹ́ pátá tí ẹ̀dá ń rí lórílẹ̀ àtẹ̀yàn bẹ̀ àtàlìjọ́nù bẹ̀ torí rìwáyà mi tún gbé bẹ́ẹ̀ ẹranko bẹ̀ àti gbogbo ohun tí ń ṣẹ̀mí lérílẹ̀ ìkẹta lòun ẹ̀yọ̀kan yẹn péré náà ni ànábì wa wàtís wàtís ọlọ́run wa fi mọ́kàndínní ọgọ́rùn-ún yòókù pamọ́ lè omi kìámà títí dìjọ́ gbèdé alìkìámà ẹlòmí yẹs jọ gbèǹde àwọn táwọn náà ń gbòjẹ́ pé 99 yẹn ẹyọ̀kan péré àwọn láyé táwọn rójò báyìí táwọn dẹ̀ ń gbádùn bí fi hàn pé àwọn agbádùn lọ́hùn náà ànábì wa ni yarhamu biha ibadahu yawmal yóò wá ṣe ìyẹn fún àwọn ẹrúsìn tiẹ̀ àwọn tó ṣe tiẹ̀ nígbà tí wọ́n wà láyé so ìkẹyìn ò ní dọ́dọ̀ tàwọn tí wọn ò ṣe tiẹ̀ láyé ẹ̀rì pé ọba ní nínú kọ ọba ní wọn ṣàdídùlè ìkọ́bù the tọ́ọ̀lì ọlọ́run ròyìn ara rẹ̀ bọ̀ ọlọ́run á ní ṣàdídùlè ìkọ́bù lòun ẹni tó le koko ní ìfìyàjẹni lòun náà torí náà bọ́lọ̀ ń ṣe jó níkẹ́ ló tún jẹ́ni tí ń fìyà jẹ èèyàn èyí tó bá wá tọ́ sí kó wá ní òfun ọlọ́run sànù ọlọ́run ẹ̀jẹ̀ àwọ̀ náà o. nínú rẹ̀ àrígbọ́yé pé ọlọ́run ọba máa ṣe nǹkan lọ́ràn èèyàn lórí ààrẹ ṣùgbọ́n nìkan ò lè ṣe nǹkan kan lọ́ràn èèyàn lérí ọlọ́run ọlọ́run láti bí ọdún mẹ́ta ni mo ti ń yan náfìlà fún ọ tí ń kú lórí náfìlà yìí o gbọ́dọ̀ mọ́ ṣe kínní fún mi kì í sọ̀rọ̀ tọlọ́run o torí ẹlòmíì àmọ́ jọra rẹ̀ lójú alóhùn wọ alówà fọdún mẹ́wàá òun ò ṣe nǹkan kan ju bóun ń sin lọ́nbẹ̀ torí náà ọlọ́run gbọ́dọ̀ mọ́ ṣe tóun fẹ́ fóun ẹlòmíì lè lógún ọdún ọgbọ̀n ọdún ò bá lọ́gọ́rùn ọdún bẹ́ẹ̀ tọ́lọ́run gbẹ̀mí ẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé o lè jẹ ọlọ́run nípa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà nínú mìíràjì tó ṣe súra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú Qur'an Suratul Isra aya alákọ̀ọ́kọ́ subhanalladhi asra bi abdihi laylan.

alẹ́dí asrabi abidi iláilá ẹni tó mú ẹrúsìn rẹ̀ rìn rú ó mú rìnrìn àjò lóru talẹ̀ ẹrúsìn náà ó náà ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam talẹ̀ ẹni tó mú rìnrìn àjò náà ó náà lọ́lọ́hún láti ibo ló ti mú rìnrìn àjò níbo ló sì mú lọ ìlàlẹ̀ masjidele àkóso láti mọ́ṣáláṣí àbọ̀wọ̀ tí ń bẹ ní maka ó là ń pè ní masjidele haram torí pé ọlọ́run ọba àlékè ọlá sọ yí pé masaba tanli na si wa amuna ni nínú suratul Baqara. ọlọ́ni a ti ṣe ilé náà ní masaba tanli na si ibùsinmi fáwọn ọmọ ènìyàn wà ámúná àtàyè ìfàyàbalẹ̀ ìdí nìyẹn anábì Ibrahim ó ṣe léèwọ̀ ńjọ́ náà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa ẹran kankan bẹ́ẹ̀ a kì í gé igi ibẹ̀ àyídáyà jáàyàn ń bẹ́ẹ̀ torí pé àyè ìfàlẹ̀balẹ̀ ní sọ́fí pè ní masjid haram gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló déèwọ̀ ń bẹ̀ owó tó bá já wọn kì í hé pé he ní haram gbogbo ẹ̀ ó fi ilẹ̀ ń bẹ̀ ni kódà tẹ́ ẹ dò ní báwọn ọlọ́pàá mọ́ńláka bá ń lé èèyàn béèyàn bá sá wọ haram ó padà lẹ́yìn ẹni torí tá ọlọ́pàá bá rọ́ọ̀ṣì wọbẹ̀ pàwọn fẹ́ mú èèyàn wọ́n ti dẹ́rù bá wọn tó jókòó wọ́n ti ṣẹ̀ sọ́lọ́hún tó ní àti ṣe bẹ̀ ní ààyè ìfàyàbalẹ̀ akálàṣe wọ́n lè dúró ń ta o wọ́n máa wá retí ìgbà tí ó bọ̀ sí wọn lọ́wọ́ o ìgbà ò ní lọ ọbẹ̀ lọ́mú. ìdí tí mi ń jẹ́ mọ́sídìí làárọ̀ mu a tún pè ní baitul atik ilé àtijọ́ ìdí tó fi jẹ́ baitul atik ní pé ọlọ́run ní iná awwala baitin ọlọ́run àkọ́kọ́ ilé tá a fi pilẹ̀ rẹ̀ lélẹ̀ àbáyìí tá a kọ́ táwọn èèyàn ti ń jọ́sìn fọ́lọ́run olè tó wà máka yẹ orúkọ àtijọ́ máka òní wọ́n ń pè kíní ẹni tẹ̀rkí bẹ́ẹ̀ Eh, mọ́síjì kọ́ yẹn ṣùgbọ́n tá a kàn fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé orúkọ a máa yí padà ó wà nílẹ̀ yorùbá yìí náà tàbá béèrè lọ́wọ́ àárọ̀ òṣogbo nínú rìwáyà ìtàn òṣogbo kan wọ́n ní òṣogbo lódò òṣogbo ẹ̀bá ọ̀dàn ó di ìbàdàn so bákà náà di kí ni máka so orúkọ orúkọ jọ̀hún rẹ̀ nu gẹ́gẹ́ bí ìlú madina lónìí ó kọ tí ń jẹ́ tẹ́lẹ̀ ní yasrib Yasrib ṣùgbọ́n gbà tá nàbí ìdébẹ̀ odi Madina tu tọ́ba aw Madina tu tọ́yìbà ọlọ́ọ̀lá kọ̀ọ̀kọ́ lẹ́nu ìdínú tí a fi ń pè ní Baitul Atik ilé láéláé kò sí ètò ṣáájú ẹ̀ tí wọ́n ti sin lọ́hùn ó ṣáájú ti Jerusalem ó ṣáájú gbogbo ẹ̀ pátá a tún ń pè ní Baitullah ilé ọlọ́run ni. torí pé ọlọ́run ọba pè mọ́ra rẹ̀ wípé anabi ibrahim ọlọ́run ọba ní kó ṣàfọ̀mọ́ báyìtíyà lí tọ́ ìfìyìnà ìnà wà rúkà ìsojú ọlọ́run ní àwọn apáláṣẹ fún Ibrahim àti Ismail kí wọ́n ṣàfọ̀mọ́ lé mi ọlọ́run ní báyìí tíyà ilé tèmi lítọ́ ìfín fún àwọn èèyàn tí wọ́n máa rọ kíká ẹ̀ tá à ń pè ní tọ́wáf tá à máa ń ṣe tá a bá ti lọ rúmúrọ́ tàbá lọ hájì wàlẹ̀ àkìfín àwọn tí wọ́n mọ gbénú ẹ̀ jókòó sí lọ tí a ń pè ní itikaf àwọn tí wọ́n kóra ró sínú ẹ̀ wọ́n kóra ró sínú ilé ọlọ́run láì ṣe nǹkan míì ju pé wọ́n ń sin lọ lọ wàrúkà ìsùjúd àwọn tí wọ́n mọ rùkú tí wọ́n mọ tẹ̀ kọ̀kọ̀ fọ́lọ́run àtàwọn tí wọ́n mọ forí balẹ̀ fọ́lọ́run ní tí kàábà wà fún nìyẹn kàábà iṣẹ́ àyè protest o ẹ̀yin student of international politics ẹ má gbé wá o àwọn àfáà gbà dànù o báwọn ará ń ṣe fẹ́ gbé wá ń gbà kan pé ẹ eh, Kaaba is a symbol of the Muslims all over the world therefore tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láyé tí ò bá wa nínú wa ọ̀dùn sí as Muslim tó bá dìgbà hajj ó yẹ ká protest ní Kaaba torí gbogbo ayé focus ẹ̀ ń tà mí ọ̀rọ̀ burúkú ni o anabi ọlọ́run sọ fún anabi Ibrahim àti Ismail ẹ̀fọ́ lè mímọ́ fún kíni tawaf kíni eighty calf kíni ruku kí ni sujud muzara kò sáàyè fún protest ilé ọlọ́run torí tá bá ti ń ṣe protest ṣé ìnira ò ní ká àwọn kan bẹ̀ sáyà àwọn kan ò ní já amúnù tọ́lọ̀ yóò wà bẹ́ẹ̀ ṣe yóò wà bẹ́ẹ̀ inú bá bá amẹ́ríkà tó ju bọ́ǹbù sí ibi ẹ ti ń ṣe protest ẹ̀bà ilé ọlọ́run jẹ́ àbẹ́ ìbàjẹ́ torí náà ẹ má bá wa fojú international politics ẹ má bá ní fi wò ó nítọ́lọ̀ ló ń torí ẹ̀gbélé òǹkalẹ̀ òun náà ní ká máa ṣe ń bẹ̀ o lẹ́yìn náà ààrẹ rí pé a lè yí kàábà po àbá ààrẹ rí ẹnu kúrá nìsín lẹ́yìn kàábà kò sí mọ́sálásí téèyàn tó máa ń rọ kí ká mọ́ lórílẹ̀ o èèyàn kì í lọ yí mọ́sálásí kan po kéèyàn lòun fi ń jọ́sìn fọ́lọ́run á tàṣe sàárè kéèyàn á sọ pé òun lọ ń yí sàárè kan po mọ́ ṣe bẹ́ẹ̀ o tí kàábà yẹn ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe kí ló sọ ọ́nù kùránì pé ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàánú wa tó láwọn èèyàn kan sọ pé òòṣà ló wà nù kàábà tí wọ́n yípo rárá o kùránì ló ní a ṣe ǹjẹ́ òòṣà wà nù kàábà kò sí kí ló dé tí wọ́n jáwọn èèyàn ó wọ̀ wọ́n máa wọ̀ ṣùgbọ́n wọn ò ní jẹ́ two million èèyàn ó kó síbi tí ó gbà yan fifty torí ẹ̀ pa gbogbo ayé yàrá kan tí ó gbà yan ju fifty lọ ẹ̀yin bíi two million tẹ́ wá ṣe ájì wọ́n wá sí fún yín kẹ́ torí bọ̀ lẹ́ẹ̀kan náà òkú mélòó ni ó sùn tó wá ń di ẹ̀ ń lọ àwọn èèyàn tó bá sì fẹ́ wọ̀ ó lọ búùkù lọ́dọ̀ ìjọba Saudi wọ́n ti gbé fáwọn fámílì kan àwọn tó ní náà ní látàyé ànábì kódà kánábì ó tó dé àwọn tí kọ́kọ́rọ́ ọbẹ̀ ń bẹ lọ́wọ́ wọn nígbà tánábì tún ṣe fatihu mọ́kà ó tún padà fún wọn kọ́kọ́rọ́ wọn ẹ̀yin Kùrẹ́ṣì ẹ̀yin lẹ́ni nǹkan yín o. mo rò pé ó ti yé àwọn náà wọ́n fún ó lọ búùkù ó fẹ́ wọbẹ̀ wọ́n á ṣètò tí òfin ní sí wọ́dùwọ́dù wallahu ta'ala alam so kankan ló wà ń bẹ́ẹ̀. torọ́ ọmọ mùsùlùmí mi ti di kírísítánì àbó ti di kí ti di nàṣọ́rọ́ nítorí ẹ̀ ọmọ mùsùlùmí mi ti di kèfèrí nítorí ẹ̀ ó ní ṣe bóṣà tiwa náà àrọ̀lú táwọn ń ṣe ń bì náà ló wà nù bẹ̀ kì í sàrọ̀lú o jọ kò jọra wọn rárá o tábà ní ó jọra wọn ni kì ṣe kan kò bá mu kò tiẹ̀ jọra wọn rárá wọn ò ṣe fi wéra wọn o ọlọ́run ṣàánú wa. masjid ọlọ́run wá mú ànábì rìn lóru kúrò láti masjidil haram ta ṣàlàyé ilal masjidil ilal masjidil akusọ lọ sí mọ́ṣáláṣí tó jìnnà rere masalasi ò rere torí pé níjọ́ náà lọ́hùn lẹ́yìn mọ́ṣáláṣí kaaba èwo ló tún kù ètò wà jerusalem ni jerusalem sì ní ìrìn àjò oṣù méjì ní símọ́kà nígbà náà torí náà ó jìnnà sí wọn pọ̀ kí lọ́lọ́ ní ìdí tó ń fi mú lọ Okay. ìdíbà ọlọ́run ní mọ́ṣáláṣí yẹn a fi àlùbáríkà rọ kiri ká ẹ̀ àwọn àbá àṣàlàyé pé ànábì Ibrahim etí ibẹ̀ ni wọ́n sin sí ó pọ̀ nú àwọn ànábì ọlọ́run tí wọ́n sun sí ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ so àlùbáríkà tó wà ń bẹ̀ nìyẹn náà ọlọ́run ní láti lè fi hàn àwọn àmì wa ẹ má gbàgbé ibi tí mo ti lọ ibi tí mo ti lọ ní ẹni tó sin lọ́hun bóyá ó jókòó sin lọ́hun fọ́dún mẹ́ta àbójókòó sin lọ́hun fógún ọdún ló wá ní a ah, pẹ̀lú wàhálà tó ń ṣe fọ́lọ́yìn òun lè pa ọlọ́run láṣẹ ọlọ́run ó yá fún ẹni lọ́mọ ò mọ́ fún a ah, ogún ọdún mẹ́sìn ọ ibi tá a ti lọ nìyẹn mọ́ gbàgbé o nígbà tánábì wá dé bẹ́ẹ̀ ó ṣe kinní kan tá ń pè ní miraj ànábì gun sánmọ̀ lọ sánmọ̀ kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà títí dé keje àti gbọ́tàn ẹ̀mí nífẹ́ sọ yẹn nínú tẹ̀fsírì torí àsìkò ìgbà tánàbí wá dé sánmọ̀ keje tánàbí tún wá darí ó sọ ń tójú ẹ̀ tó fún wa ń bẹ̀ àwọn tánàbí sọ́pọ̀ ọ̀kan tí mo fẹ́ lò tó jọmọ́ tá à ń sọ ẹni pé ànábì lòun rí àwọn mọ̀lẹ́ìkà kan orí kan bẹ̀ tá à ní baitul ma'amur albaitul ma'amur ó ní ilé yìí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláíkà seventy thousand ní máa jọ́sìn bẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n bá sì ti jáde wọn ò ní padà wọnú rẹ̀ mọ́ táyé ò fi parí tó bá tún ti dìgbà mí seventy thousand míì ni ó tún tẹ̀lé táwọn yẹn bá tún ti jáde ẹlòmíì ò tún kúlà yá omi every day bí wọ́n ṣe máa wọ́ nìyẹn ibi tí wọ́n wá lọ gan ni pé ànábì lòun wá ara àwọn màláíkà kan ìnáró ni wọ́n wà látijọ́ tọ́lọ̀ ń ti dá wọn ṣe ẹ̀sìn mọ̀ pé ọlọ́run dá mọ̀lẹ́kà ṣáájú àlìjànú ó tún dá àlìjànú ṣáájú ọmọ èèyàn látijọ́ tọ́lọ́run ti wá dá wọn yẹn ìnàró náà wọ́n dúró sójú kan bẹ́ẹ̀ kò sí tí wọ́n ń ṣe ju pé wọ́n ń sin lọ́run nínàró yẹn ànábì lóun tún rí àwọn mọ̀lẹ́kà kan ní rùkúrù látijọ́ tọ́lọ́run ti dá wọn ni wọ́n ti wà á rùkú yẹn títí tó ń fi débẹ̀ wọ́n ń sin lọ́run ní rùkú wọn ò sì kúrò ní rùkú yẹn náà títí bí wọ́n ó ṣe wà àdíjọ́ gbèdè nìyẹn òun bá àwọn mọ̀lẹ́kà kan ní balẹ̀ ní sujud láti jẹ́ tọ́lọ̀ ti bá wọn wọ́n forí balẹ̀ fọ́lọ̀ tí wọ́n ń sin lọ ni wọn ò sì ní kó ń bẹ̀ náà díjọ́ gbéǹde ọdún ìwọ wá lọ́dún kan wá ní ó yẹ kélé ilé jọ ọlọ́run lójú kó pa ọlọ́run láṣẹ kí ni káwọn mọ̀lẹ́kà wọn wá ṣe àfà. ọlọ́run kó ṣàánú wa torí náà àwa èèyàn a máa jọra wa lójú a máa ṣègbéraga pọ̀ gbogbo ohun tó ṣe fọ́lọ́run yẹn sọ́kàn rẹ balẹ̀ pọ́lọ́run àbẹ́mọ̀ pé wọn ọ̀fẹ́ ó ṣàgbà mo bu wọn bayna al-khawfi war-raja' oníbàdà mùsùlùmí láàrin ìbẹ̀rù pé ṣọ́lọ́run ó gbà àti ìrètí pé ọlọ́run máa gbà ní gbogbo ìjọsìn wa o ó kírun dáadáa ó ṣe gbogbo ẹ̀ tọ́lọ̀ bá lóun ò ló ń kọ́ ní ló fi já pé gbogbo ìgbà mùsùlùmí máa bẹ lọ́hùn ni a máa bẹ lọ́hùn ni a lè pọ́ lọ́run láṣẹ kò sẹ́ni tó lè sọ nǹkan kan dọ̀ràn èèyàn fọ́lọ́run ṣùgbọ́n o lè bẹ lọ́run tọ́lọ́run sì ṣetán láti gbọ́ ẹ̀bẹ̀ tó rọ́lọ́ ní ud'uni ní astajib lakum lákìn ṣùgbọ́n ká sọ pé ọlọ́run dandan báyìí kò rí bẹ́ẹ̀ o látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kátàbà ala nafsi ìrahmà ọlọ́run ló ṣe lọ́rùn yàn lérí ara ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọlọ́run ló náfùsù fún rẹ̀ ó lo ẹ̀mí fún rẹ̀ kùránì sì sọ pé kúlù nafsin dá ikọ́tìlì maut gbogbo ẹ̀mí láàfún ní kúmu ṣùgbọ́n nafsu tọ́lọ́hún ó jáde kú òun nafsu tá tí ó tọ́kú wò ó kùránì ní gbogbo ẹ̀mí ni ó tọ́kú wò ọlọ́run sì lo nafsu fún rẹ̀ àlà nafsi ì ẹ̀mí tọ́lọ́hún sínú àwọn ẹ̀mí tí ó tọ́kú wò yẹ́nìkan ó má lọ tútùkútù o pé ọlọ́run sásàdá yẹn rí ẹ̀mí kan a ti ṣàlàyé fún wa laisa kamisli i shay'un kò sí ní tá a lè fi wé ọlọ́run o kò sí ní tó jọ ọlọ́run torí náà ọlọ́run ló nafsu fúnra ẹ̀ ṣùgbọ́n nafsu tọ́lọ́ allati taliku bi jalalihi èyí tó ń bẹ níbàámu pẹ̀lú títóbi ọlọ́run ọba ni kì í ṣerú tiwa gbogbo ohun tí ń jẹ́ ròyìn ọlọ́run tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ tó wá fẹ́ bá tiwa mu ìròyìn tọ́lọ́run ọba tayọ tọ́mọ èèyàn sifatu kamali ní tọ́lọ́hún ìròyìn ti pípé ní tọ́lọ́hún ti nákìsù ní tiwa tàbùjẹ́kù ní tiwa tiwa ò lè pé tọ́lọ́hún ọba nìkan ló pé ọlọ́hún ọba kó sànù wa tiwa sì ní ó lè mọ̀mọ́ bẹ pẹ̀lú wa látilẹ̀ tó bá sì ń bẹ pẹ̀lú wa látilẹ̀ ó tún lè lọ tí ò bá sì lọ àbùjẹ́kù tún lè bá bí ìríran wa nígbà tí wọ́n bí wa ìríran wa ò lágbára bí ìgbà tá ti ń gbọ́n nígbà tá a bá tún dàgbà ìríran yẹn ó tún máa kọ́lẹ̀ ìríran wa sì níbi tó dé kò lè rí gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́run ọba ìríran tiẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ láti láéláé yóò sì máa wà bẹ́ẹ̀ láì ní dínkù láì ní lékún torí gbogbo ohun tí ń jẹ́ ròyìn ọlọ́run ọba bá a ṣe sọ pé kì í dínkù kì í tún lékún torí àlékún àmì ìdínkù ni tí wọ́n bá ní kinní kan lékún lónìí ó fi hàn pé ó ń jú wa níwèé pé nǹkan yẹn ò pé tẹ́lẹ̀ tàbá ń ṣàdúrà pé ojoojúmọ́ lọ́lá yín ó máa lékún ó fi hàn pé ọlá kan ń bẹ tí ò sí fún yín tẹ́lẹ̀ tẹ́ túnṣe rí sí torí náà ọlọ́run kò lékún bọ́ọ̀lù ọlọ́run ṣe wà náà ojú kan ló ó sì ti pé síbẹ̀ wọn kì í fi kún wọn èèyàn kú o tó náà kẹ́nìkan mọ̀ lọ́mọ ìròyìn ọlọ́run ọba alágbára alágbára gíga tí máa ga sí lójoojúmọ́ rárá o fíofíò ọlọ́run ọba tayọ ṣẹ̀dá ẹ̀ ọlọ́run ṣàánú wa náà. láàtà ọlọ́run ní látẹ́tìrì ìbúlélá àmùsàl ẹ̀mọ́ fọlọ́run wé nǹkan kan o ìdínú ta bá ń ṣàlàyé ọ̀rọ̀ táwa má pèjúwe kan wá kí látètè sọ ni wọ́ọ̀lì láì mọ́sálòlẹ̀ àlà àpèjúwe tó ga jù tọ́lọ́ ni yàbọ̀ sáyà tó léyàjìmọ̀ nàkùn láyàjìmọ̀ àlẹ́kùn. ọlọ́run ọba àlékè ọlọ́wà ní làyàjìmọ̀ ànẹ́kùn ìlàyà omìlì kìyàmẹ́tì láàárọ̀ ibà fi ì dájúdájú láìsí èméjì ọlọ́run lòun búra pé yàjìmọ̀ ànẹ́kùn òun ó kó yín jọ níjọ́ ọ̀gbẹ́ndé àlìkìyàmẹ́ láàárọ̀ ibà fi ì tí ò síyèméjì ń bẹ́ẹ̀ torí tó jíṣẹ́ ń sọ fún wọn jọ náà ni pé gbogbo ń tẹ́ ẹ bá gbélé ayé ṣe é padà jíyìn rẹ̀ fọlọ́run làwọn láwọn ò gbà ńlọ ọlọ́run fi ń sọ fún pé sọ fún wọn pé là òun búra yàjìmọ̀ ánẹkùn ọlọ́run tún lọ lónúùnù tàókìdù sàkílà ń bẹ̀ nǹkan méjì àbí mẹ́ta lọ́lọ́run ọba fi búra ń lọ́lọ́run ọba fi kan pámọ́rọ̀ yẹn ọlọ́run ọba lo ìbúra ọlọ́run tún wá lo láàmù ti búra òun náà ni láàmù lè kọ́sàm ọlọ́run tún wá lo núùnù yajima anna tó sọ ń bẹ̀ yẹn nà yẹn núùnù yẹn nínú èdè lárúbáwá pátíkù yẹn àbí àràfin yẹn wọ́n máa ń fi kan pámọ́rọ̀ ni oríṣi méjì ló wà ọ̀kan wà tá à ń pè ní kọ̀fífà ìkan wà sẹ̀kílà ìkan tí ó fúyẹ́ ìkan tó wúwo èyí tó wúwo lọ́lọ́run wá lò láti fi kan pamọ́rọ̀ yẹn fún àwọn lárúbáwá tí wọ́n gbọ́ èdè ara wọn yé pé kò sí èméjì ń ọlọ́run tó ṣẹ̀ wá lọ lo ìkanpamọ́ tẹ́lẹ̀ kẹta tí mo sọ òun náà ni pé láàárọ̀ ìbàfì kò sí èméjì ń bẹ tí n bá sọ fún yín pé ní yorùbá tí wọ́n ní ẹjọ́ àfàn ṣé dandan ni ká ṣe kíní kíní ọ̀ràn yẹn dandan gbọ̀n ẹ má gbọ́ yorùbá ti mọ̀ pé eléyìí kọjá pé ṣé dandan ni ọ̀ràn yẹn dandan gbọ̀n ó kàn kónú pé kò síbúyẹ̀ kò sọ́gbọ́n ọlọ́lọ́run kò àjọ nítorí iyèméjì àwọn kèfèrí kí ló sì ṣe wọ́n ní iyèméjì wọ́n ń lọ ń sọ kí ni wọ́n sọ wọ́n ní ṣé nígbà tí egungun àwọn bá ti hù á tún dá wọn pa ní nàkìrọ̀ ọlọ́run ìdàkúnnà ìdàkúnnà ìbọ́ọ̀mọ̀ náàkìrọ̀ ṣégbà tá a bá ti wá di egungun tó ti kù hẹ́hẹ́ yẹn pé tó ti jẹ́ra dànù ṣé láti wá padà kó wa ni kọ́ọ̀lù tìlíkà ìdánkarọ̀tún kọ́ọ̀sìyà fa innama hiya sajiratun wahida fa ida umbi sahira. بما عملتم وذلك على الله يسير àwọn tí wọ́n ṣe kèfèrí záàmà wọ́n rò wípé a ò ní gbé àwọn dìde ní. ọlọ́run ní rárá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o rọ́bì òun tún fi ọlọ́run búra ọlọ́run tún fi rẹ̀ búra ń bẹ̀ á padà gbé yín dìde. lẹ́yìn náà wà fún yín ní ìrò gbogbo tí a gbélé ayé ṣe wàdálìkà àìlàlọ́ ìyàsír eléyìí rọrùn fọ́lọ̀ ìgbẹ́dìde tá à ń sọ́njọ́ gbẹ̀ndẹ̀ alìkíyàmọ̀ kìí ṣe pọ́lọ̀ ń ṣe ẹ̀fẹ́ dá wa lẹ́dàá tuntun èyí tó ti jó tó ti jẹrà náà lọ́lọ́run ó kójọ padà yóò sọ wájí anábìwá Ibrahim ó béèrè lọ́wọ́ ọlọ́run káífà tó yìlì mọ́wó ta ṣùgbọ́n mi nílò yẹn ètà lò ní aókàlẹ́dì mọ́rọ̀ ẹni tó kọjá ní etí ìlú kan tó wá rí ìlú yẹn kọ́ wíyá tún aláhùrùṣíhà ìlú yẹn ti da horo kò sẹ́dá kankan bẹ́ẹ̀ ó wá ń rò náà. aókàlẹ́dì mọ́rọ̀ aláàkọ́rí two ẹ bá wáyà rẹ̀ fún àwọn èèyàn wọ́n ń ṣí kùránì kí wọ́n lè wọ́n kí ni ní 259 ní náà máa wo naam bismillah a ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹnìkan tó kọjá nílùú kan ìlú tàwí ó ti dá oró 250 kílá pé 59 náà ó ti dá oró orúṣù àjàlú yẹn kọ́wíyà gbogbo ẹ̀ ti wó sẹ́mọ̀ pé tí ló bá dá oró ẹ̀rí pé àjà ó jìn gbogbo àwọn òrùlé ilé yẹn nígbà náà sẹ́mọ̀ pé ilé kókó ni gbogbo ẹ̀ ó ti já gbogbo gìmí ó ti kẹ̀ gbogbo ẹ̀ ó ti wó lulẹ̀ khawiyatun ala urushiha naam. kọ́ọ̀lá arákùnrin tí ń kọjá wa ní anne yuhyi hadhihi Allahu ba'da mawtiha báwo lọ́lọ́run ṣe fẹ́ sọ ìlú ìjì padà ba'da mawtiha lẹ́yìn tó ti dòkú gbogbo àwọn èèyàn ti kú kí ló ṣẹlẹ̀. fàámẹ́ta ọlọ́ọ̀ mi àtà àmì lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì pa ń tọ̀hún ni ó wà nípò òkú yẹn mi ata àmì fún ọgọ́rùn-ún ọdún one hundred years ló lò nípò yẹn náà so lẹ́yìn tó wá lo ọgọ́rùn-ún ọdún tán ọlọ́run ṣe wàá gbé dìde fúnra ẹ̀ nínú ìlú náà ni o <laughs> nígbà tí ń kọjá létí ìlú náà àwa béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí ó jí ọlọ́run ni ní kamula beast mélòó ló ti lò níbi tó wà yìí kọ́ọ̀lá ó ní mo ọjọ́ kan tàbí ìlàjì ọjọ́ àwọn àbá tó fi sọ bẹ́ẹ̀ wọ́n ní torí pé níjọ́ ti ń ronú bẹ́ẹ̀ yọ láàárọ̀ ni ṣùgbọ́n máa jí ó jẹ́ tó ń wọ̀ ó wá wò pé òkè àárọ̀ sọ́sàn ọjọ́ kan ni tàbí kó jẹ́ pé odidi ọjọ́ kan ló ń lò bóyá òun ti sùn tó ń jí ọ́ àárọ̀ sọ́sàn náà ni wọ́n ní tó jẹ́ ó sọ bẹ́ẹ̀ nìyẹn náà. kọ́lá làbí ìsàmì àtàámi wọ́n ní ó kárí ó ti lo ọgọ́rùn-ún ọdún níbi tó wà tí ò bá wá yé ọ. lámìyàtà sáà náà ọlọ́run ní tí ò bá yẹ unzur ila ta'amika wa sharabika lam yatasanna wo oúnjẹ rẹ tó gbé dání jọ náà omi tó gbé dání jọ náà wo àbí nǹkan mímu bóyá wàrà mú wà ń bẹ o ṣe àpá àwọn bòròró tí wọ́n bá ń lọ wọ́n máa nùnù máa ń wà lọ́dọ̀ wọn bóyá wà ń bẹ o ṣùgbọ́n lọ ní ohun mímu rẹ àti jíjẹ rẹ wo lámù ìyàtà sánà kò tí ì yípadà o bó ṣe wà ń jọ náà ló wà ṣe àpẹẹrẹ ọ̀nà ọ̀pẹ ẹ́ òun wò pé kò pọ́gọ́rùn ọdún tóun ti kú kẹ̀ tóun ò kú òun kàn sùn fúngbà díẹ̀ ni tó tẹ̀síwájú. ọlọ́ni wọ́n ń zuri ilà himarika ó yà wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tó gòdè bíi. wọ́lì nàìjíríà ayatan linus ká lè jẹ́ ojé àmì kan fún àwọn ará ayé ìgbà tí ó wò ó kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn débẹ̀ ti jẹrà kò lẹ́ran lára mọ́ gbogbo ẹ̀ ó ti jẹrà dànù ó ti rámọ́lẹ̀ egungun rẹ̀ sì ti sá fúnra wọn ló wá mọ̀ pé nǹkan bẹ ọlọ́wọ́ ni. wọ́n ń zòrò ilẹ̀ àlẹ́ ìdọ́ mi ó yá wá wo àwọn egun yìí káífà nù ń ṣí zuha bá a ṣe so wọ́n pọ̀ bá a ṣe tò wọ́n fún mọ̀nàṣúhà láhàmọ́ lẹ́yìn náà a wá fi bò ó ẹran afẹ́ràn bò lójú ẹ̀ náà ló máa rí i. lè ṣe nǹkan ní falámẹ́tábáyánà làwọn nígbà tẹ́lẹ̀ wá hàn sí gbangba ìtọ́ jáde lẹ́nu ẹ̀ńjọ́ náà ni pé alamu àà èmi ti wá rí dájú gbangba gbangba pé analọ́ha dájúdájú ọlọ́run ọba àlá alákùnlé ṣe nǹkan ní alágbára nílé rí ohun gbogbo nǹkan kò sí tọ́lọ́run ò lè ṣe é ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà tún sọ lórí ọ̀hún ẹ̀bá máa gbọ́ tàùsírì dáadáa wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ pó padà lọ lú ẹ̀ǹkan kan súnmọ́ ètí Kùránì gbé jáde láṣẹ kí ni òun là gbé jáde tẹ̀síwájú wà ìdíkọ́lá Ibrahim. anábì Ibrahim náà tún sọ fọ́lọ́hún ó ní olúwa mi àrí ni káyífà tó yìlì mọ́ta fi hàn mí bó ṣe máa ń sọ òkú dáláyé ọlọ́run ní awalam tó min só gbàgbọ́ mẹ́ni pé ọjọ́ gbèdé ń bẹ ní e. ó ní rárá o ìgbàgbọ́ mi digbidigbi ni lọ́kàn mi wàlá kí n ṣùgbọ́n líyàtúmọ̀ ìnẹ̀kọ́ níbi kọ́kàn mi lè balẹ̀ ní e. ọlọ́run ní tó bá rí bẹ̀ ń gbà náà khud arúbá àtàmínà tọ́ ìrì lọ́wọ́ àwọn mẹ́rin nínú àwọn ẹ̀yẹ lẹ́yìn náà àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin náà tó bá mú wọn kí o súrù únà ilé ìkà fi wọ́n mọ ojú ara rẹ kí wọ́n dá ọmọ kọ́ wọn lẹ́kọ̀ọ́. jùzẹ̀ àn lẹ́yìn náà tó bá ti fa àwọn ẹyẹ náà mọ ara rẹ tán kó wá àwọn àfáà ṣàlàyé pé kó pa wọn kó gún wọn kó wá mú ẹran náà kó kó rùn wọn mọ́ra kó wá mú díẹ̀díẹ̀ sí àwọn òkè lọ́tọ̀ọ̀tọ̀ kó bù ń bí ilé kó gbé sórí òkè ilé kó bù sílé kó gbé sórí òkè ìtọ̀hún náà. lẹ́yìn náà odò kó wá pè wọ́n fún àpẹẹrẹ bóyá ó mú ẹyẹ àparò ó mú ẹyẹ ó mú ẹyẹ àdàbà ó mú ẹyẹ lékeléke o. àwọn Israiliyati wà lórí irú ẹyẹ tó mú o ṣùgbọ́n ṣe pé Kùránì ò gbé jáde mo kàn fún àpẹẹrẹ ni kó wá pè wọ́n àparò o àdàbà o àwòkọ́ o lékeléke o Ọlọ́run ní kó pè wọ́n udu ọ̀nà yàtí yàtí ìnà kà sáàyà wọ́n wá bọ̀ ní yárayára. Yara. wa'lam kó sì lọ́mọ annallahu azizun hakim ọlọ́run ọba alágbára ní ọba ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún ànábì Ibrahim ó sì ṣe látara bẹ́ẹ̀ àwọn kan ti béèrè lánàá ó ṣẹlẹ̀ ìdí nìyẹn tọ́lọ́run ọba fi ń kan pámọ́ pé la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi kò síyèméjì pọ́jọ́ gbèǹde ń bẹ ọlọ́run ní masalul ladina yunfikuna tẹ̀lé látara bẹ́ẹ̀ arígbọ́yé inú àyà yìí àbí inú ibi tá a kà inú àyà yìí pé ọjọ́ gbèndé alkiyama ó o nígbà tá a sì ti wá mọ̀ pé yóò ṣẹlẹ̀ ńkọ́ ó di dandan fún wa ká fún o a nínú wa nínú àdìsọ́kàn wa a máa gbáradì fọ́jọ́ ẹlòmíín sọ lẹ́nu ní pọ́jọ́ gbèndé alkiyama ń bẹ ṣùgbọ́n kò tọ́gbọ́n ṣe jọ̀gbèdè hmm, wẹ́ àwọn àfáà ń sọ bẹ́ẹ̀ ibi tí ó padà conclude sínú jẹ́ kó rinlẹ̀ lẹ́mìí ẹ pé ọjọ́ náà ń bọ̀ ìgbàgbọ́ sì ni nínú àwọn orígun ìgbàgbọ́ Islam ó ní kéèyàn nígbàgbọ́ ní ọjọ́ gbèndé alkiama. téèyàn bá ti ṣe ìgbàgbọ́ náà kì í ṣe mùsùlùmí wà ń sọ́la wà sọ́mà kódà kó máa kírun kó máa gbààwẹ̀ torí inú àdìsí Jibril ta kàńjọ́ ní tó gùn yẹn Jibril padà béèrè lọ́wọ́ ànábì ó ní fàkbírí iman sọ fún mi fiyé mi fún mi nírò kí ní jẹ́ ìgbàgbọ́ anábì ní antukmina billahi wa malaikatihi wa kutubi wa rusulihi wal yawmil akhiri wa tukmina bil qadari khairi wa shari anábì ní tí ń jẹ́ gbàgbọ́ ni kó onígbàgbọ́ nù jọ́ kan ṣoṣo ọlọ́run wà mọ̀lá ẹlòmí kò ṣe fi wá rọ̀súlì yìí sí ó ti wà nù wà túpinnu bìrì wà rọ̀sùlì ì ó ti wà ń bẹ̀ túpinnu bì lá ó gbàgbọ́ nu ọlọ́run kan ṣoṣo wà mẹ́la ìka ti ì ó gbàgbọ́ fún àmàlẹ́ ìka wà wà kùtù bí ì àwọn tíra ọlọ́run ọba ó gbàgbọ́ pé wà wà rùsùlì àtàwọn òjíṣẹ́ torí náà kò ní ìdíkà sọ pé wà túpinnu bì lá wà rọ̀sùlì ọlọ́run ti wà rùsùlì ì òjíṣẹ́ ọlọ́run yẹn ti wà nù àwọn òjíṣẹ́ yẹn Allah wa malaikati wa wa rusuli wal yawmil akhiri wà á sì nígbàgbọ́ nú ọjọ́ kẹ́yìn ṣẹ́ríkó ti kà sínú ìgbàgbọ́ fundamentals of faith or principles of faith àwọn orígun ìpìlẹ̀ ìgbàgbọ́ nìyẹn ó wá ní wà tó mìíràn bìlẹ̀ kọ́dárì wà á nígbàgbọ́ nú kádàrà khairi ìwàṣàrì dáadáa rẹ̀ aburú ẹ̀ ni mìíràn ta'ala ẹ̀hún lẹ̀ mẹ́jẹ̀ ká lọ bẹ̀ nítorí yóò tún máa tẹ́kì wa ní táìmù afáfẹ́ establish ọ̀rọ̀ anábì yẹn nínú Quran ni láìsà lè bẹ̀rọ à ń tún wà lójú akùnkìbálà lè mẹ́ṣirikì wà lè mẹ́gìrìbì ọlọ́run wa ń tò ní kọ̀ọ̀kan àwọn ìgbàgbọ́ yẹn tá a kà yẹn torí náà ìgbàgbọ́ ọjọ́ gbèdé alkiyama ẹ jẹ́ kó lọ rìn lẹ́nu ẹ̀mí wa. naam. ọlọ́wọ́ ní alladina khasiru anfusahum fahum la yu'minun àti sọ díẹ̀ nínú àwọn àmì òpin ayé nínú tafsiri ṣáájú kí tafsiri ó tó bẹ̀rẹ̀ tó bá ń wá sí alkọta àmọ́ ṣe ń bí lọ́jọ́ àlàmísì a tún ti ṣàlàyé fún wa ìgbédìde lẹ́yìn ikú báwo ni ó ṣe rí kí ni ó kọ́kọ́ ṣẹlẹ̀ kí làwọn tí ó mọ̀ tẹ̀léra wọn aṣọ débi táwọn èèyàn ti wà lábẹ́ òrùn ibẹ̀ ládàá dúró sí alámọ̀ tẹ̀síwájú ṣáájú káwé ó tó dé ìdí nìyẹn tí ò jẹ́ tó máa rìpíìtì gbogbo àwọn kan yẹn nínú tẹ̀síìrì ń bí naam. alladhina khasiru anfusahum fahum la yu'minun. ọlọ́run ní alladhina khasiru anfusahum fahum la yu'minun. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ṣòfò ẹ̀mí wọn àbí tí wọ́n ṣe ẹ̀mí wọn lófò alladhina khasiru anfusahum àwọn tí wọ́n ṣe ẹ̀mí ara wọn lófò la yu'minun wọn ò gba ọlọ́run ọba gbọ́ nítòdodo àfàwọn sheikh sọ́lé al-Uthaymin rahimahullah rahmatan wasi'a ó ní alladina khasiru anfusahum ó ní mubtada nìyẹn ó ní aina al-khabaru wal-khabaru yakunu mahdhufan wa takdiru alladina khasiru anfusahum khasirun àlàyé tó ń ṣe ń bẹ̀ ni pé nínú sentence a máa ní subject àti predicate mo rò pé tiẹ́ ó wá ní tọ́lọ́wọ́n bá sọ pé alẹ́dínà àwọn tó ṣe wípé wọ́n ṣe ẹ̀mí ara wọn lófò ó ní subject inú torí pé àwọn ìròyìn wọn ni pé wọ́n ṣẹ̀mí ara wọn lófò níbo ni predicate wà torí èbó ni ó tètè yé wa tá bá ń sọ olúwa àbọ̀ ní yáwọn èèyàn ó wá ní predicate ẹ̀ tá ń pè ní khabar mahzuf apárẹ́ ọlọ́run ò mú wá ń bí ṣùgbọ́n ti wà nú ẹ̀ olóhùn náà ni khosirun àwọn náà ni àwọn ẹni òfò tá bá sọ pé à ń wá ẹni tó ṣòfò ẹni òfò láyé àwọn làwọn tó sẹ̀mí ara wọn lófò ó wá ní kílẹ̀ rí ẹ̀ ó ní ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa nínú sọ́rọ́tù zumar ní ayẹ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ń bẹ̀ ọlọ́run ọba ní kúl ìnàlẹ̀ kọ́ sírínà sọ fún wọn ìrẹ́ ànábì ìnàlẹ̀ kọ́ sírínà àwọn tó ṣòfò sọ́rọ́tù zumar súra ṣé thirty nine kọ́nù aya fifteen sọ́rọ̀tù zumaru ẹwò kẹlọ wo àyà 15 bẹ́ẹ̀ abẹ́ kájọ máa ká kájọ máa wo ó ní 39 níṣẹ́ àyà 15 bẹ́ẹ̀ ẹ ti rí ọlọ́run ní àyà ẹlẹ́kẹ̀ẹ́dógún ọlọ́run ní fa'abudu ma ṣí tún mi ń dún nìyí ọlọ́run ni ẹ máa jọ́sìn fún máa ṣí tún mẹ́ndú nìyí nǹkan tẹ́ bá ọlọ́run ni ẹ̀yin tá a bá sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ ẹ̀yin aláya àkókò nàkí tó bá rí bẹ́ẹ̀ ńgbà náà fábùdù máa ṣí tún mẹ́ndú nìyí ní tó bá wù yín yàtọ̀ sọ́lọ́run ẹ lọ́ máa sìn fábùdù máa ṣí tún gbogbo tẹ́ bá fẹ́ ẹ lọ́ máa jọ́sìn fún ẹ fọlọ́run lẹ̀ náà. ọlọ́ni sọ fún wọn ṣá o kí wọ́n lọ mọ̀ iná lè kọ́ sí rí iná dájúdájú àwọn ẹni òfò alẹ́dí iná kọ́ sí irú àǹfùsàhùn àwọn làwọn tó ṣẹ̀mí ara wọn lófò. wà á lè him ya ọmọlì kìámà wọ́n ṣòfò ẹ̀mí àti tàwọn aráalé wọn níjọ́ gbéǹde àlìkìámà. wà lè kò sí rọ́ọ́ ọlọ́run ní àlá etí ẹ mélòó àlá níbo ló wà àlá tẹ́tí sí mi ń wí fún ọ dáríkà wà lè kò sọ̀rọ̀ nù mùbí tó bá ń wá òfò tẹ́tí sí mi kó gbọ́ tó bá ń gbọ́ òfò gangan ọlọ́run ní ilé gangan lòfò òfò ọjọ́ gbèǹdé alkiyama ohun gangan ni wọ́n ń pè lófò àṣẹ bẹ́yẹn bá ṣòwò láyé táǹpè lófò òun náà ni pé àtọ́jú owó àtèrè kò rí kankan ń bẹ́ẹ̀ àṣẹ́niyàn ò ṣòfò àṣẹ́ni tó ṣòfò lẹni tí ò rójú rẹ ọlọ́run níjọ́ gbéǹdé alkeama torí pé tiẹ̀ òfò tí ó mọ̀ lọ gbére ni òfò tí ò ní ní kò sí ibi tí ó dúró sí kò ní gbèdéke kò láàlà yóò mọ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn tí ń bẹ nínú náà nígbà tí wọ́n bá sọ fún màláìkà tí ń mójú tó pé báwa bẹ ọlọ́run lè yakudi sọ fọlọ́run ọba kó tiẹ̀ pa wọ́n kó jẹ́ kíkú ó pa wọ́n nù ná ọlọ́run ọba ò ní pa wọ́n kàkà bẹ́ẹ̀ ọlọ́run tún wá jẹ́ kí ìyà tuntun míì tó tún le ju etí wọn ti ń jẹ ń bọ̀ tẹ́lẹ̀ yóò tún le sí i àdébí sọlọ́lá àríwẹ̀sọ́lá ó nígbà táwọn ará nù náà bá jìyà títí wọ́n wàá bẹ ọlọ́run ẹ̀ṣújò kan wàá ṣú ṣe àmọ̀ pé láyé tójò bá ti ṣú à ń retí ìkẹ́ ọlọ́run yẹn inú ó wàá fẹ́ máa dùn pé ah nígbà ó bá máa sọ̀kalẹ̀ àwọn hayat àwọn ejò tí ọ̀kọ̀ọ̀kan tó bí ìràkúnmí ni ó máa tún sọ̀kalẹ̀ tí ó máa sọ wọ́n jẹ ọlọ́ni láàyò kọ́fàfà ánìhùn àní ṣe ní púpú yá fún ẹ̀yánu náà bó ti wulẹ̀ kó ma láyàmú ànábì ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama láàrin àfonífojì iná sí àlìjẹ́nà a ó wà á mú ikú gangan kìí ṣe màláìka ikú o ọ̀tọ̀ ni màláìka ikú ọ̀tọ̀ ni ikú ṣùgbọ́n yorùbá ń gbọ́ pé ikú ṣùgbọ́n màláìka kú ọ̀tọ̀ ikú yẹn gangan a á mú wá ní àwòrán àgbò ẹran kan a wà ní ẹ̀yìn ara náà àtẹ̀yìn ara àlìjẹ́nà ẹ wo ikú tó ń pa yín òun la fẹ́ pa ìwọ̀n wàá dù wọ́n pa pé a jẹ́ pé kò sí kú mọ́ àwọn aráàánú náà wàá tún ké gbégbé o àṣé kò sí sinmi fáwọn ọmọ láéláé. látàdé ní ẹgbẹ́ ta ẹ̀kẹ́ yẹn ẹ má sọ pé yọ̀kan mọ́ ẹ sọ pé gbé yín lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó pọ̀ ni. nínú sọ́dọ̀tún làárọ̀ kò sáàyè àbálọ̀ wo àwọn ará inú náà gan wọ́n tún máa fún àwọn ará àlìjẹ́nà pé ẹtì ẹ̀ fún àwọn ní èkì kan omi kan kó kan sáwọn lẹ́nu nínú ìtọ́lọ̀wọ̀n ọba tó ṣe kí ni nínú ìtọ́lọ̀wọ̀n ọba tó fún yín ẹ fún àwọn èkì kankan náà làwọn nídìí o ṣùgbọ́n lọ́wọ́ bá ní a ti ṣe léèwọ̀ fún àwọn wo ni fún gbogbo àwọn tí wọ́n bá ti wọná pé wọn ò ní rí ń bẹ́ẹ̀ torí náà ọlọ́run kó ṣàánú wa ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ náà o so látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè kí ọlá ń sọ fún wa ń bẹ̀ ọlọ́run ní láàárọ̀ ìgbà fi kò sí iyèméjì ń bẹ̀ ọlọ́run wá ní àwọn tí wọ́n ṣòfò gangan nìyẹn fàwọn láàyò mìíràn wọn ò nígbàgbọ́ ní ọjọ́ gbèdé alkiana so nínú abala tá a tún kànú ara yìí a tún rí gbọ́yé ń bẹ̀ wípé àṣé òfò táyé ìyẹn mọ níwọ̀n èèyàn lè ṣòfò láyé kó tún padà jèrè èèyàn lè ṣòfò lónìí kó padà jèrè lọ́la ṣùgbọ́n bẹ́yẹn bá ti lè ṣòfò níjọ́ gbèǹde àlìkíámọ̀ kò jèrè mọ́ kò sírètí èrè kankan fún ìdí nìyẹn tó fi yẹ ká múra síṣẹ́ ọ̀run láyé wọ́n sọ̀rọ̀ president America kan ẹ̀mí èlò ni wọ́n ló contest kó tó rí president jẹ́ wọ́n sọ how many times ni ẹ̀yin tẹ́ ń ka nǹkan ṣé twenty one times ni wọ́n ló contest ó padà rí jẹ́ ọ̀rọ̀jọ́ gbèǹde alìkìyàmọ̀ omíìsì àlìjánà omíìsì ẹnìyẹn o kò sáàyè contest ma wàláwù tààrọ̀ ìdílé mujrimun náà kìsùrù ùsì mìíràn rabbihim suratu sajida nìyẹn sura thirty two of the Quran wàláwù tààrọ̀ ìdílé mujrimun náà kìsùrù ùsì mìíràn rabbihim rabbana absorna wasamina farijina na'amali wàlá òṣìṣìnà làtẹ́yìnà kúlà nafsin hudaha wàlákin haqqal qawlu minni làmlàhánà ja'annama minal jinnati wan nasi ajma'in. ọlọ́run ọba àyà kejìlá ń bẹ̀ sura thirty two àyà twelve ọlọ́run ní wàá lọ tààrọ́ ìdílé mùjìrì mọ́ọ̀n ìbáṣepé ẹ lè ni nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ náà kì nígbà tí wọ́n bá sorí kọ́ tí wọ́n dorí kodò níwájú olúwa wọn. tí wọ́n wá ń sọ pé olúwa wa ti wá rí gbọ́ báyìí àbẹ̀sọ́rí náà a ti rí wásàmì náà a gbọ́. dákun dá wa padà sílé ayé ká lè ṣe dáadáa. dájúdájú àti wá rárí dájú pé iná ń bẹ. ọlọ́run ni tó bá ṣe pé afẹ́ ni làtẹ́yìnà kó lànà sí ìdáhà àbá fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní mọ̀nà tiẹ̀ mò ń bọ̀ gbogbo ẹ̀mí ni ò bá mọ̀nà gbogbo ẹ̀mí ni ò bá jẹ́ mùsùlùmí ọlọ́run ní kò wù òun bẹ́ẹ̀ wàlákìn ọ̀rọ̀ mi òdodo ni tí mo ti sọ ó ti dàmúṣẹ kí lọ̀rọ̀ náà wànàásí a nínú àwọn ọmọ ènìyàn àtàwọn àlìjẹnú òun ó kó wọn sínú náà ọ̀rọ̀ yẹn wáyé ó ń bẹ nínú Suratul A'raf náà nígbà tí ọlọ́run ọba ń pàṣẹ fún àwọn mọ̀lẹ́kà kí wọ́n forí balẹ̀ fún Adam gbogbo ni wọ́n fẹ́ gbogbo wọn ni wọ́n forí balẹ̀ ń jọ́ náà illa Iblis abba wastakbaro Ibilisu táwọn Yorùbá tí wọ́n ní bàbá kúkúrú bìlísì tẹ́yìn bá ti ń dá wàhálà alẹ̀ àbí rúgúdù lẹ́ǹbì kan wọ́n ní òun fa bìlíìsì lẹ́sẹ̀ gbogbo yorùbá náà wọ́n mọ̀ pé ṣùnà ni ìbìlísù gangan ló kọ ẹ̀ ṣàìtàn lórúkọ ìran rẹ̀ ẹ̀yà tó jẹ́ lálìjànú àlìjànú ìran àlìjànú ni bí àwa náà ṣe jẹ́ ẹ̀yà èèyàn òun jẹ́ tàlìjànú àbí ká pé ìran àlìjànú ni ó wá jẹ́ ẹ̀yà ṣàìtàn nínú àlìjànú gẹ́gẹ́ bí a ṣe rí lárúbáwá nínú ọmọ èèyàn gẹ́gẹ́ bí a ṣe rí kọ̀ọ̀rá nínú àwọn ọmọ èèyàn gẹ́gẹ́ bí a ṣe ráwọ̀ aláwọ̀ dúdú nínú àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀ la ìtọ́nù jẹ́ ìran ẹ̀yà kan nínú àwọn àlìjànú nínú ẹ̀yà yẹn ìkan wá ń wọn tí ń jẹ́ ìbílísù ọlọ́run bá ní ó náà wá ó tún wá wakana kafirin ọ̀kan náà ni kí lọ́lọ́run wí ibi tá tún kà yẹn súra seven ni ẹni bá fẹ́ ṣí súra ẹlẹ́ẹ̀keje bíi àyà twelve ń bẹ̀ ni èé ṣe ọ́ ìwọ ṣàìtọ́n ìwọ ìbílísù tó forí balẹ̀ nígbà tí mo pa ọ́ láṣẹ pé kó o ṣe bẹ́ẹ̀ ó ní èmi dáa ju ẹni tó ní forí balẹ̀ fún ni ẹ ọ̀rọ̀ ọlọ́run pàṣẹ òun wá lóró rí ara ẹ̀ pé ah, àmọ́ òun dájú ẹni lọ náà ó wá ìtọ́ ọlọ́run fi ní kó ń forí balẹ̀ fún náà. ó sọ fọlọ́run ìdí tó ń fi wá dáa jù lọ ó padà sọ fọlọ́run ó ní kọlákítàhu kọlákítà ní mìnárì òun ṣàìtàn ara náà ló ti dáhùn torí pé àlìjànú ni wọ́n ọlọ́run sì sọ pé wàlìjánù adáwọn mínẹ eh, márìjí mínárì adáàlìjánù láti bí ejò fòròfòrò náà tí iná bá ń jò ahọ́n náà ti ṣe bùlà bùlà bí ejò fòròfòrò yẹn la bù òun la fi dáwọn àlìjánù àwọn àfáàní ní jẹ́ kọ́rọ̀ wọn mọ̀ lé kókókókó bẹ́ẹ̀ àwa èèyàn abù látara èrùpẹ̀ àfidáwa àwọn mọ̀lẹ́kà abù látara ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí ń gbóná ní jẹ́ná látara àmọ́lẹ̀ ó ń labù fi dá àwọn màláíkà ànábì sàlàyé ẹ̀ fún wa kùránì náà sàlàyé náà ó sì dá òun láti ara rẹ̀ ìyẹn ni amọ̀ tá a fomi rò pọ̀ ibẹ̀ ló ti dá dámọ̀ tó ní kí n forí balẹ̀ fún. ọlọ́run ní fábítì mí ni a ètò òṣèyí ti tó sọkalẹ kú o ń bẹ́ẹ̀ ma laka an tatakabbaro fiha kò tọ́ sí ọ si máa ṣe gbéraga níbí ìtẹ́ ń pè ní gbéraga ni kéèyàn péré èèyàn ní téèyàn ò jẹ́ ìtumọ̀ gbéraga náà nù kí ni à ń bè bẹ́ẹ̀ ó pera rẹ̀ ní o ò jẹ́ ò jẹ́ ní ń pera ẹ̀ ó lòun ló ń dáa jù lọ ṣe mọ̀ pé wọ́n ló jù lọ ṣé wọ́n ló ni àbí wọ́n ló dára ẹ ọlọ́run tó dẹ́yìn méjèèjì ló ó Naam. Fakhruj jáde kú omi innaka mina sagirin ó dẹni yẹpẹrẹ látòní. Ó ti dọ̀kánú àwọn ẹni yẹpẹrẹ. Naam. Ó wá ní ọlọ́run ọba ẹ̀bẹ̀ tí ń wà á bẹ̀ ọ́. Òun náà ni pé fáńsìrì ni lọ́mi lára mọ́pa mi, mọ́ Títí tó fi gbé àwọn èèyàn dìde jẹ́ mọ́ ọbẹ̀ pẹ̀lú wọn. ọlọ́run ní tó béèrè àti fún ọ ìnáka mínà lè mọ́ ń sọrí ò ní sínú àwọn táàpà torí náà káwọn èèyàn kan wá dìran pé ah, iṣẹ́ tẹ̀sù ti ṣe ń gbèsè ayé wa ti tó ẹja lọ bàjá kápá sọnù ọlọ́run kò ní kú kankan ẹni tó ti ẹ̀rí kọ́ ló bàjá ó tó wà nù súra iná o ọlọ́run ní. ṣàìtọ́nù tẹ́rí yẹn ìbílísù èṣù òun àtàwọn èèyàn ẹ̀ àwọn ọmọ ogun ẹ̀ wọ́n ń wò yín min àìsù látara ònáhùn láti ibi tẹ́yìn ò ti lè rí wọn ni wọ́n ti ń wò yín sọ́nà ẹ̀ká ní abẹ́ lọ bẹ́ ṣùjà ń tọrọ ẹ̀jẹ̀ ẹ̀ń tó rí òun ló fàtà náà fi sọ wípé tá a bá ti ànábì sallallahu alaihi wasallam ní tá a bá ti fẹ́ bẹ́ wù nínú ilé ká ṣe bísmìláì èṣù ń wò ó wa ó ní tá a bá ti lè ṣe bísmìlá yẹn bísmìlá yẹn ni ó jẹ́ gàgá láàrin òhò wa àti ojú ṣàìtọ́nù àtàwọn ọmọ ẹ̀ wọn ò ní rí òhò yẹn mọ́ yóò block ẹ̀rì pé tá a bá fẹ́ wọ tọ́ẹ̀lẹ̀tì náà ànábì ní ká gbẹ́sẹ̀ òsì wọlé tá ti fẹ́ wọlé ká sọ pé bísmìlá allahumma inni a'udu bika minal khubsi wal khaba'is ní orúkọ ọlọ́run ọlọ́run mo sádìọ́ o kúrò níbi aburú àwọn àlìjànú akọ àti àwọn àlìjànú abo tí so yóò lè jẹ́ ìdáàbòbò yàn ọ̀pọ̀lọpọ̀ ilé mi ni wọ́n ti gbá lórí lórí ẹ̀ ti dàrú jáde àmọ́ ìwọ tó ń lọ mu sìgá ní tọ́ílẹ̀tì nílé <laughs> ẹ̀mọ̀pẹ́lòmí kò fẹ́ kí ọmọ ìpóhun mu sìgá yóò àrọ̀ wà tọ́ílẹ̀tì <sighs> yóò àrọ̀ ju apá yóò tẹ̀mọ́lẹ̀ yóò àwọn tí wọ́n bá jẹ́ high class wọ́n tún tẹ pàfúmù wọ́n á ju tọ́mtọ́m sẹ́nu kí sìgá mọ́ bá rùn in tí wọ́n náà mọ̀ pé ò lè mú lójú ayé ó wá ń lọ mú nílé mi kéèyàn wá yọjú bọ́mọ rẹ̀ ó mú ẹran sí ẹ̀kọ́ ẹran tó dùn ní ìsìgá dùn mọ́ ọmọ rẹ̀ wá jí ẹran ó wá lọ tọ́lẹ́tì wọ́n á ń jẹun tọ́lẹ́tì ó wá yọjú ó ó ló ṣe rí sí ọlọ́run kó wa àbáwọn tí ń bọ̀ àwọn kan tó ń jẹja gbogbo bí àtàn bá ti wà bí orí òkè àpáta gbogbo àwọn ibi tó igbó díẹ̀díẹ̀ wà táwọn yẹn bá ń sùú sí ó rá àwọn tí wọ́n ń jẹja láàárọ̀ kùtùkùtù na tílẹ̀ ò tí ì mọ́ dáadáa ó rí iná yẹn tín lọ́gán wọ́n ń jẹja mọ́ lọ bẹ̀ o tó o bá ti sí nínú àwọn gúrùpù yẹn wọ́n paná ẹ̀ lójú ẹ o èyàn lọ ṣe wá àsìfẹ́ni tí ń jẹja lórí mi o èyàn á jẹ́ kó jẹjẹ dáa téèyàn bá dé téèyàn bá rí gàárì àbí kíní súyà yẹn wà rà fún tó bá jẹ́ tọkàn ìbàlẹ̀ ah bọ̀bọ̀ fa kíní yẹn láàárọ̀ gan o ah àfáà yẹn náà já sí ah yóò já sí ṣùgbọ́n mo kàn rí ẹ ń bẹ̀ ní kí lòun rí ń bẹ̀ àfa agbára nìyẹn ẹgbẹ́sẹ́ tà ń ṣe ìtẹ́yìn ò bá lágbára ẹ̀ tó bá ń mu tọ́níìkì tó ń mu tọ́níìkì tó ń dẹ̀ǹjẹ oúnjẹ tó dáa wà á lágbára jù báyìí lọ ìwọ náà rí pé kún ẹ ti lẹ̀ pọ̀ wá rí oúnjẹ ilé ló mo fún ẹ tó lè jẹ tán yìí àfa ẹ ti gbọ́n ju ẹ fẹ́ mú wa ni ọlọ́run ni ò dáa yóò lọ lọ́la ó rí pé yóò wà lọ́la torí yóò jẹ súyà ṣùgbọ́n tó bá lọ bí títí mú kí ní ohun ní èwo lẹ́ mú bí tọ́lọ ní ẹmọ́ mú ó ní òkè apá náà lójú ẹ̀mí so ọlọ́run ṣàánú wa kí la fẹ́ fàyọ́ ń bẹ́ẹ̀ ń ta fẹ́ fàyọ́ ìwà tó lámù kan ṣe yóò ṣe bísmì láì mẹ́ ìdí tí èfi rọ̀ wọn lọ́rùn láti fi lẹ́nu àwọn àtẹ̀ṣù ní ẹjọ́ ń jẹ ní ẹjọ́ mú ń bẹ̀ ilé èṣù ní mọ́mọ́ ilé èṣù ní bẹ̀tẹ́lẹ̀ ó wá fẹ́ wọbẹ̀ ó ṣe bísmìláì ó tún wá ń jẹ oúnjẹ èṣù sẹ́wọ̀n pé òun àtèṣù ó dọ̀rẹ́ ni ìdí nìyẹn tí wọ́n fi gbọ́ ó ti béṣù múlẹ̀ nìyẹn ọlọ́run kó làwọn bẹ́ aṣọ ilé kó lè jàǹfààní fún wa tó ró ṣeéṣe kárẹ̀ lómi ti ń mú tó sì wú láti fílẹ̀ inú tó fi fílẹ̀ pé tó bá ti fẹ́ wọ gbó lọ yàgbẹ́ tó bá ti gbẹ́sẹ̀ ẹ̀sẹ̀ òsì lóògbé ọ sọ pé bísmìlá ṣàìtàn ó wò pé ah bọ̀bọ́ ìfẹ́ bọ́ lọ nìyí kẹ tó bá ti lọ yàgbẹ́ ó rí pé tó bá ń ṣe bísmìláì tó ń ṣe bísmìláì ẹ̀mí ẹ̀ o ń bẹ́ẹ̀ kó wá mọ̀ rìn pẹ̀lú àwọn ẹni rẹ kó o sì mọ̀ gbọ́ wá sí yóò padà kú o náà. lọ ni o ọ̀dọ̀ àwọn ní ọlọ́run lòun ṣe èṣù ní ọ̀rẹ́ gbogbo àwọn tí ò gbọ́ lọ́n gbọ́ náà ẹ mọ̀jà gbàgbé tá a ti dé òun náà ọlọ́run lára ò ní tètè kú. ṣàìtàn wa sọ́njọ́ náà orí ọlọ́run fábímọ́ àgọ̀wọ́ ìtà ni bó ṣe wá sọ mí dẹni àánú yìí tó pè mí lẹ́ni àánú. ẹni tó torí ẹ̀ sọ mí dẹni ẹ̀kọ́ làkùdánà màá wá lọ máa jókòó màá lọ máa jókòó sírọ́ tọ́kàlì mustakim dè wọ́n ní ojú ṣàtọ́ lóhùn mọ̀ dúró de ọmọ èèyàn náà. èèyàn nìkan kọ́ o kéèké máa jókòó dè wọ́n nìkan kí n bá dè wọ́n kọ́ máa yọ sí wọn láti wájú wọn máa máa gbẹ̀yìn yọ sí wọn máa máa gbọ̀tún yọ sí wọn Ma tún wá gba òsì yọ sí wọn ń bolówá kù èèyàn fẹ́ ṣàìtàn ni òun ó gọ̀dẹ̀ wá lójú ọ̀nà tá a bá ń bọ̀ lójú ọ̀nà tààrà lẹ́yìn náà òun tún gbáwájú òun ó gbẹ̀yìn òun ó gbọ̀tún òun ó gbòsì a sì lè kó wọnú ilẹ̀ kò sì sókùn tá a fẹ́ fàgbélé òkè ṣe rí i pé wàhálà ńlá ni àfi kéyìn ó sáàdì ọlọ́run tàsíwájú wàá rí pé àwọn tó pọ̀ jù náà mẹ́yàn àwọn òní jẹ́ tí ó mọ̀ dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọlọ́run ní wọ́n ló máa jáde kú ònú bí màdèmú máa ń màdèhúrọ́ jáde ní òní bẹ́ẹ̀ màdèmú máa ń màdèhú máa ń ní ẹni àbùkù ní ẹni yẹpẹrẹ. ẹni tá a máa lé dànù ẹni táwọn èèyàn ó máa sádi ọlọ́run kúrò lọ́dọ̀ ẹ̀ tí wọn ò ní fẹ́ ó máa dúró ó wọ́n gbà náà nàm. ọ̀rọ̀ yìí gangan ló gbé wa wá sínú súra yìí ó ta kà lọ́hùn pé ọlọ́run ọba lòun ti òun ti sọ pé òun ó kó èèyàn àtàlìjànú sínú náà ọlọ́wà ní lámàn tàbí àkàmínihùn ẹni tó bá wá tẹ̀lé ọ nínú wọn láàmùlà ànàjà ànàmà minkum àjìmáyìn èmi ó fi gbogbo yín kún inú náà ọ̀rọ̀ yẹn lọ́lọ́run wá ń sọ nínú súra 32 tá a kà nígbà táwọn kan dúró síwájú ọlọ́run tí wọ́n ń pè ọlọ́run dá wa padà sáyé ká lọ ṣe dáadáa tá a ṣe tẹ́lẹ̀ ọlọ́run ní òun ti sọ tẹ́lẹ̀ pé ẹni tí ò bá ti ṣe tòun láyé òun ó kó gbogbo wọn sínú náà ni kò sígbà láàyè láti padà sáyé mọ́ tẹ̀síwájú. irọ́ àwọn àwòbẹ̀yìn máa ti padà sínú súrọ́tù sájídà a ti padà sínú súrọ̀ tátítù. mi ọlọ́run ní tó bá wù òun ọlọ́run kásàlàyé bẹ̀yẹn díẹ̀ làtẹ́ iná kó lànà sí ìdára gbogbo èèyàn lábá fún ìtọ́sọ́nà ṣé ọlọ́run ò lè ṣe ni ọlọ́run ti ṣe ṣe bí gbogbo màláìkà lọ́lọ́run tọ́sọ́nà kò sí màláìkà tí ń ṣe lọ́hun ọ̀yà kùránì ló fẹ́ yún ní múlẹ̀ ẹ rí wípé nígbà tọ́lọ́run ló ń pàṣẹ fáwọn màláìkà kí wọ́n forí balẹ̀ fàṣájà ju ọlọ́run ní gbogbo wọn ní forí balẹ̀ ìlà ibilis ibilis ni òforí balẹ̀ ọlọ́run sọ́nu sọ́tù káf káàmẹ́ mi náà lè jí ní àlìjànú lòun tiẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà kò sẹ́ni tó kọ̀ sọ́lọ́n tó kọ̀ fọ́lọ́n tí òforí balẹ̀ so látara bẹ́ẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé àwọn mọ̀lẹ́kà yìí yapa ọlọ́run shaitan ibilis ọlọ́run sọ fún wa nu súrata ka súratul A'raf yìí ṣe é rí pé ti yàtọ̀ síra wọn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run pàṣẹ ó yapa ọlọ́run sọ fún wa nínú sọ́rọ́tù taharim ọlọ́run ní láyà súnà lọ́á má àmọ́rọ̀ wọ́yà fàálùnà mọ́ọ̀mà ọlọ́run ní àwọn mọ̀lẹ́kà kì í yapa àṣẹ tọ́lọ́run bá pa wọ́n tó bá sì gangan ni wọ́n ṣe ṣùgbọ́n ọlọ́run wá làmọ́lẹ̀ fáínálẹ̀ inú sọ́rọ́tù wípé ọ̀kan nínú àwọn o torí sọ wípé ṣàìtàn òun lọ̀gá àwọn màláíkà tẹ́lẹ̀ wọ́n lórúkọ rẹ̀ tí ń jẹ́ tẹ́lẹ̀ ní Lucifer wọ́n lòun ló lórí àwọn màláíkà tí yìn náà lógo ṣùgbọ́n torí pé ó ṣe ẹ̀sọ́ lọ́hun ó kó àwọn màláíkà kan sòdí wọ́n wá ja Ọlọ́run lógun wọ́n fẹ́ ṣe kú báwọn ṣe sọ́n tí wọ́n nìyẹn o wọ́n dìtẹ̀ wọ́n fẹ́ gbàjọba kúrò lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run àtàwọn màláíkà tó sọ̀pọ́tì ẹ̀ wọ́n wá fèsì ìbìlísù àtàwọn màláíkà tó sọ̀pọ́tì ẹ̀ fáínálì Ọlọ́run wá wín ni ẹ̀ so gbàtọ́nà wá wí ni ẹ̀ ni wọ́n wá bá ní ṣe ẹ̀ kúrò lọ́rùn pé mọ́ dàbí irú wọ́n wá lè wáyé àwọn tí wọ́n tẹ̀lé náà mọ̀lẹ́kà yẹn wá ní ọlọ́run òun ò mọ́ wọ́n tẹ̀lé wa ẹ̀wọ̀ tíọ́rì tí wọ́n nu ibi àyà kùránì ló wá fọ́ mọ́ wọn lórí pé rárá kò sínú mọ̀lẹ́kà mọ̀lẹ́kà yìí sì yapa ọlọ́run tẹ́nìkan ó fi wá lòun kó wọn sẹ́yìn báwọn fẹ́ dìtẹ̀ mọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ burúkú ni ó fi hàn pé ọlọ́run ò mọ ti ń bẹ́nu ọkàn wọn alámọ̀tán sì lọ́lọ́run so bó eh, ó wá jẹ́ ó bọ́ lọ́n lójijì pé ogúndé ogúndé óyá jìbìrìlù Míkáílù ẹ̀mọ́ bó óyá kọ̀ọ̀kan gún orí da ọ̀gbìn ní o ìbílísù tí mo dá tún ti fẹ́ pa ọlá ọ̀fẹ́ yọmí lórí tẹ́ ẹ̀rì inú agbára ńlá fíìmù tí wọ́n ṣe ẹ̀rì pé ọlọ́run àtẹ̀sù máa jà tí wọ́n bá bẹ̀rẹ̀ abẹ́ ìrì ni wọ́n kọ́kọ́ jà wọ́n ń jẹ̀ṣẹ́ késẹ̀tì kan mo gbọ́ rẹ́kọ̀dù kan níbi ìyànà mọ́ṣáláṣí àjókòó láńbẹ̀wò wọ́n ta kí mo fẹ́ wọ agolo Jésù àti èṣù wọ́n gbá máàkì ṣàpọ́lọ̀ wọn ni Jésù wọ́n gbá máàkì it is a goal Jesus one Satan zero ṣé kìí ṣe three two one ní máàkì yẹn <laughs> láìláà kò sí tí wọn ò ní ṣe tán ọlọ́run àti ìṣújọgbá máàkì wọ́n jọ fẹsẹ̀ wọ́n sẹ̀ wọ́n tún jẹ̀ṣẹ́ wọ́n ní wọ́n ṣe wọ́n jẹ̀ṣẹ́ níbi kan wọ́n ní kọ́lọ̀ ń pààrò lọ Jésù mi pààrò lọ pààrò lọ pààrò lọ mo ní ah ọlọ́run pààrò lọ jẹun lọ́jọ́ bàbá mo ní ah ẹ wo àwọn nàṣàrà ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa gbogbo àwọn nǹkan tá à ń sọ èké ìṣòro ọ̀rọ̀ burúkú ni o so látara bẹ́ẹ̀ kò bá mú bẹ́ẹ̀ náà ni ìtàn àwọn màláíkà tí wọ́n jábọ́ láti sánmọ̀ fallen angels tí wọ́n bá ka my book of bible story wọ́n sọ yí pé nígbà tí àwọn ọmọ ọkùnrin ọlọ́run yẹn làwọn màláíkà àwọn áńgẹ́lì wọ́n bojú wolẹ̀ wọ́n wá rí pé àwọn ọmọ obìnrin ọmọ èèyàn wọ́n rẹwà wọ́n wá yíra padà sí ọmọ ènìyàn wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n wá ń fẹ́ wọn wọ́n wá ní àwọn ọmọ táwọn ọmọ yẹn ń bí wá jẹ́ òmìrán tí wọ́n ń fi pá ṣe kíni tí wọ́n fi ń gbowó tí wọ́n hùwà páàlé lórílẹ̀ inú wa bí ọlọ́run nígbà tọ́lọ́run wá fi omi payé rẹ́ nígbà ayé no àwọn yẹn torí pé wọ́n jẹ́ mẹ̀láìkà tẹ́lẹ̀ wọ́n wá yíra padà sí mẹ̀láìkà wọ́n á fò lọ sánmọ̀ kómi mọ́ pa wọ́n rẹ́ ṣùgbọ́n gbà wọ́n dọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ ní àgbàyín mọ́ àwọn yẹn ló wá lọ padà di ọmọ ogun èṣù ìtàn rọ́ ni o màláíkà kì í yapa àṣẹ ọlọ́run àfà o gbòròkó ti yé kò sí gbà láàyè èyí táwa mùsùlùmí náà tún wá máa sọ ìyẹn nu suratul Baqara àyà ún one oh two àwọn màláíkà tá a mọ̀ sí tọ́lọ̀ ní wàtábà ọmọ tẹ́tìlú ṣayàtínú ara múlíkì Sùlámà. wà máa ń zílà alálìmọ̀lá káínì bíbábílà rúta wà márùt àwọn mẹ̀lẹ́kà méjì tí ń jẹ́ arútù àti márùtù arúta àti márùta àwọn kan sọ pé wọ́n ṣe lọ́hun pé nígbàtí wọ́n dọ́dọ́ ọlọ́run ni wọ́n ní ọlọ́run kó jẹ́ káwọn wáyé lọ́rọ̀ kan sí àìsá àti gbọ́tàn yẹn pé gbà tí wọ́n dáyé wọ́n mutí wọ́n ṣe zìnà wọ́n sì pààyàn gbà tí wọ́n padà dọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run ní báyìí ni àbí ẹ̀dì ẹ̀dìjọ́ àbí ká fi pamọ́ díjọ́ gbé ilẹ̀ àlìkáwọn wọn láwọn ó jẹ báyìí wọn ní ẹnu wọn lòrùn ń gbà wọlé ń gbà fùrọ̀ wọn jáde pé yàtọ̀ lọ́fin jẹ wọn ìtàn rọ́ ni o àwọn mẹ̀lẹ́kà méjì nílùú Bábíl tó jẹ́ ìlú sẹ̀mbáyé tó wà ní Iraq ọlọ́run sọṣẹ́ tí wọ́n wá ṣe o fúnra ọlọ́run ló rán wọn wáyé o wà mẹ́ ń zìlà alàlè mọ̀lẹ́kà yìí ni tá a sọ̀kalẹ̀ fáwọn mẹ̀lẹ́kà méjì nílùú Bábílà Hárúta wà Márùt. ọlọ́ọ̀ni ta sọ̀kalẹ̀ fún wọn yìí àfidán àwọn èèyàn òǹjọ́ náà ni ọlọ́ọ̀ni wọ̀nyí sì fi kọ́ ọ̀yàn àtàyàkúlá ìnàmọ́ náhánà fìtínà tó ń fà látàkófòrò àdánwò lájẹ́ fún yín ẹ má di kèfèrí o ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ kọ́ yín ẹ má di kèfèrí. so látara bẹ́ẹ̀ wọn ò yapa àṣẹ ọlọ́run ìtọ́lọ̀ rán wọn ni wọ́n ń ṣe so látara bẹ́ẹ̀ kò sí màláíkà tí apẹ̀ àṣẹ ọlọ́run kò sí màláíkà tí ń ṣe lọ́hun kò sí màláíkà tó ṣe lọ́hun so tí gbogbo àwọn màláíkà wọ́n ń tẹ̀ láṣẹ ọlọ́run torí pé ọlọ́run ọba ò fún wọn láàyè ẹ̀mí tọ́lọ́run ọba fún wọn ọlọ́run fún wọn ní ẹ̀mí tó jẹ́ pé tìtọ́sọ́nà ní láéláé kámísà náà. ọ̀lú ẹ jẹ́ ká mú àyà ẹ̀ ọ̀kan yìí kádà dúró bẹ́ẹ̀ aago mẹ́fà ti lù kọjá fàdúkù bí máa nà sí tún lè kọ́ ayé omi kùn máa dá. ọlọ́run ní torí náà ẹ̀yin tẹ́ ẹ sorí kọ́ wájú òun tẹ́ ń ṣìpẹ̀ pé kóun ọlọ́run jẹ́ kẹ́ ẹ padà wá sáyé ọlọ́run ní kò sáàyè fàdúkù bí máa nà sí tún lè kọ́ ayé omi kùn máa dá ọyẹ torí náà ẹ máa tọ́ wò ẹ máa tọ́yàwó pẹ̀lú gbàgbé ọjọ́ tòní ọjọ́ tẹ ẹ ti gbàgbé pẹ́ pàdé wa iná náà sí iná kùn ẹ̀yin náà ẹdẹni ìgbàgbé lónìí o. wà tó kú àdá àlùkò ìyá gbére. bima kuntum ta'malun pẹ̀lú tẹ́ gbélé ayé ṣe ọlọ́mọjà awọ náà o ọlọ́mọjà awọ náà o ẹlòmí ni náà lọ a ọlọ́run ṣàánú torí èṣù á máa ẹlòmí o a tó bá yẹ pé n tí ó ni òun ṣe tán ṣùgbọ́n àwọn òní tó bá yẹ ó torí ẹ̀ fà wọn sínú náà kó fà wọn sínú náà o mo ti o. amọ̀sẹ̀lẹ̀ táwa mùsùlùmí bá ń jà sílé mọ́mù àwọn èèyàn takú wọn lè tẹ́bá lọ ṣe wá sán afá ṣe ń tẹ́ẹ̀sọ nípa lọ́wọ́ fi wá sínú náà tó bá jẹ́lẹ̀ náà lọ́lọ́wọ́ fún àwọn sínú náà torí ó tí àwọn lọ́rùn àmẹ́ni àwọn oníjẹ́ jẹ́lẹ̀ mọ́mù iná la ilaha illallah àsìkò tó ń sọ̀rọ̀ yẹn èṣù ní ń gba ẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ti lé àfikẹ́yìn ó fi ilẹ̀ kó padà wá sàlàyé fún kò mọ́ tí wọ́n ń pè níná ní fi ń sọ bẹ́ẹ̀ iná tọ́lọ́wọ́ bá ní takádù támọ̀ ìyázù mínà lè gọ́ ezì látara ìbínú iná gan fúnra ẹ̀ ń bínú ó fẹ́ pín sí méjì ẹ̀ pé tẹ̀yàn bá bínú èyàn ó wú iná fẹ́ pín sí méjì látara ẹ̀ ó ń kù hìrìrìrìrìrì nínú sọ́rọ́tù múlíkù kullama ulkiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir iná ní tó bá dijọ́ gbèndé alikiamọ Ọlọ́run sọ pé òun ó béèrè lọ́wọ́ ọ̀nà alimutalat so ti kún. níjọ́ náà á béèrè lọ́wọ́ ọ̀nà jahannama so ti kún so ti kún sáàyè kù iná wàá fèsì pé alimi mazid so kù ẹnìkan à ń jiyàn pé ò lè jẹ àkàṣù ẹ̀kọ mẹ́wàá tán bóyá ká mọ́ lọ àkàṣù ẹ̀kọ àwọn èèyàn ní má àkàṣù ẹ̀kọ kí la lè lò báyìí. búrẹ́dì búrẹ́dì two ẹ́ fùfú wọ́n ni ò lè jẹ fùfú mẹ́wàá tán ó ní òun fùfú mẹ́wàá ó kà lọ gbé àpẹẹrẹ fùfú kan wá ni gbàtà tá ó ti jẹ tán wọ́n ni so yóò ní so tún kù ṣẹ́rí pé kálukú ó rọra kó máa mú nǹkan jẹ kálukú ó bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ fùfú mẹ́wàá la ni ò lè jẹ tán ó jẹ àpẹẹrẹ kan tán ní so yóò báyìí ó ní so kù ṣẹ́rí pé ó kọjá bẹ́ẹ̀ abẹ́ni ta ní òòlé mu gàrí kóńgò tantan ó sì gbégbé lérí gàrí ó sì dà ó dààmú àwọn níbo ni ó ní ẹ̀dá pẹ́ bá ń wá sí i ṣe rí i pé ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ iná bẹ́yìn ànábì ní iná ó kó gbogbo àwọn tọ́lọ̀ fẹ́ kó sínú ẹ̀jẹ̀ tán pátápátá yóò tún wá ku ààyè ń bẹ̀ torí pé gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá pátá nínú èèyàn àtàlìjẹ̀nú ló ní ààyè nínú náà gbogbo àtẹ̀mí àtiwọ́lá láàyè ń bẹ̀ ẹni tọ́lọ́wọ́n bá wá ṣàánú tó wọ àlìjẹ́nà kọ́lọ́n kó kàwọ́ káwọn tí ó wọ àlìjẹ́nà ààyè wọn wàá ṣòfò ń bẹ̀ tó kò ní kú anábì ní iná yóò wá máa jò yóò tún wá máa fẹ̀ sí ṣé à ń pa sọ́ńbì lánàá pé anábì ní wàjí ọlọ́run sọ́nu suratul fàjírì á gbé iná wá níjọ́ gbèǹdé àlìkíámọ̀ iná náà anábì iná yẹn ní ìjánu àádọ́rin ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni ó dẹ̀ gbé ìjánu kọ̀ọ̀kan seventy seventy thousand per each anábì wa tó bá tún wáyà iná yóò tún wá máa fẹ̀ sí ẹ̀rí pé tí bá ń ni ó wà ní kút kút kút yóò gbẹ́sẹ̀ lé pé kút kút kút àìjẹ́bẹ̀ yóò tún fẹ́ jẹ gbogbo èyí gbogbo ẹ̀dá tán iná yẹn lẹ́nìkan ní ẹ̀yìn ẹ̀ṣì ń sinmi iná ẹlẹ́mí ènìyàn lẹ́wọ̀n bá fi hùn bí inú ju òun ó bọ̀ sẹ́yìn iná níbo ojú iná lè hùrà ń hunrun ọlọ́run kó wa o torí náà ọlọ́run ó lè wá débẹ̀ o ọlọ́run واهدنا وافقنا إلى الحق وإلى طريق المستقيم ربنا آتنا في دنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته sí ìdájọ́ kankan fún wọn lẹ́yìn ìyàwó wọn ju pé kò sí ìdájọ́ kankan ju pé wọn ò ṣe ìyàwó àwọn méjì kan fẹ́ra wọn wọn ní yìgì obìnrin yẹn wá lóyún fún ṣáájú yìgì ìtumọ̀ ẹ̀ náà ni pé wọn ò ṣe ìyàwó tí wọ́n bá ti wá bímọ lẹ́yìn ìbímọ yẹn tí wọ́n bá níra wọ́n fẹ́ wọ́n so wọ́n pọ̀ wọ́n ṣẹ̀ ṣe yìgì fún wọn a kì so yìgì lórí oyún ó ti tó ẹyọ kan náà ni another question number anábì ní ta bá láwọn kèfèrí tí wọ́n ti kú tá débi sàárè wọn bá ṣeré òun bil adab ẹ fún wọn ní ròyà tó dáa lójú pé ni tó ikú ànábì ni ẹtún fún ní ròóyà ń bẹ pé ọlọ́run ó jẹ ọ́ tó yẹ bó ṣe rí nìyẹn tó sì wà láyé a mọ̀ sọ pé ìwọ yìí o tó bá ṣe báyìí sọ pé ìwọ ọ torí pé ànábì ni ó ń bẹ nínú ẹ̀dá tí ó ṣe aburú hata la ya'malu bi amali alìlì náàrí hata ma yakunu baynahu wa baynaha illa tira kò ní kùgbọ́n ọkàn tí ó kù láàrin wọn àti iná fayasbiku alìlì kitab tí a ò bá gbàwájú fayamalu bi amali alìjánà ní ó bá bẹ̀rẹ̀ sí ọmọ alìjánà fayadikulwa ní ó bá wà alìjánà àpèjúwe pọ̀ lórílẹ̀ ní ìkàn fẹ́ mọ̀ dákọ̀ ní kódà ń lu wáyé àti ráwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tọ́lọ́run wọn lọ mọ́kà wọ́n sì wá kú a sì mọ̀ wọ́n sí bí ọmọ ta tẹ́lẹ̀ ó pọ̀ káàkiri bẹ́ẹ̀ so kọ́lọ́hún sànù wa ìdínú wọ́lá ọlọ́run nìkan ló mọ ọmọ náà wọ́lá alẹ́m aleykum salam. kọ́lọ́hún kó sànù wa ọlọ́run dá oòrùn sódìyé. So ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣàlàyé pé gìrì tó máa ń mú ọmọ yẹn ìgbóná yẹn ànábì ní ooru kan láti inú ọ̀nà jahannama ni ẹ pa oró rẹ̀ pẹ̀lú omi tútù so tí gìrì bá mọ́ ọmọ tàbí táwọn dókítà sí ẹ̀sọ́ kẹ́ ẹ mọ́ kì í sí bíbọ̀ lẹ́nu ẹ pé wọ́n máa fi náà pé bóyá iná já ànámọ̀ ní bínú abẹ́yìn ti ríka ẹ ti ríka náà mi ìrántí. nípa ọ̀rọ̀ tí àwọn ànágbàtà náà ní sọ̀rọ̀ nípa zoro gbàgbọ́ pé àsìkò yẹn ìgbóná tó ń jáde láti ànámọ̀ jáde náà. wàláhì rántí ẹ ṣàlàyé mi ò rántí wallahu a'lam aleykum salaam. èyí tó ẹ béèrè yẹn mi ò mọ báyìí o. àbáyín sàlàyé gan mo ní kó gbé síta ọlọ́run kádàrà náà ẹ́ kásìkò rẹ̀ ó tóótó ewu wo ló rọ̀ ewu náà nípa nírùn yẹn bí kéèyàn kí wọn ṣubú yìí ìlàgò márùn-ún àárọ̀ asiri ẹja máa tíráì ká máa kìí ṣe gbogbo ìgbà nínú ọdún làlásàrì máa tó láago mẹ́rin o àwọn àsìkò kan wà tó yẹ pé aago mẹ́rin máa kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú kàlásàrì ó tó tó mo rò póyé torí náà ṣùgbọ́n ojúṣe àwọn tí wọ́n jó ní mímọ̀ pàápàá àwa jẹ́ lè mọ́ mú mọ́ṣáláṣí pàápàá àwa jẹ́ làdáni mọ́ṣáláṣí ni ká wá mọ̀ nípa ẹ̀ ká sì ṣàlàyé fáwọn jàmáà wa àsìkò yẹn ni ká sì máa lọ kírun fáwọn èèyàn tó bá tún ti yá tí mọ̀ yẹn bá ti kárí à ní sínú àṣìṣe yẹn so ewu tó wà ń bẹ̀ náà ni pé èèyàn ní nírun yẹn so kọ́lọ̀n kó làwọn ń bẹ̀ kọ́lọ̀n kó sànù wa so ojú ńlá sí náà ni ìmọ̀ ń dé sí ó yẹ kí lájí náà ó ní kọmitì kan kó wà fún timing àsìkò ìrun tí wọ́n mọ̀ wọ́n lójoojúmọ́ sá tí wọ́n mọ̀ ṣàlàyé fún wa so ti yé calculation tí wọ́n máa ṣe nínú kàlẹ́ndà yẹn máa rọ́ǹkì o Sheikh Sọ́lé Al-Uthaymin rahimahullah rahmatan wasi'a wọ́n ní àwọn báyìí ní Saudi àwọn táìmù tí wọ́n máa ń kọ pé àsìkò ṣubú pé àwọn tí wọ́n ń gbénú pápá wọ́n máa wá fáwọn níròyìn pé aago yẹn ò bá mu pé nígbà míì gan máa tó wákàtí kan kásìkò ìrun tó tó lẹ́yìn tí wọ́n ti gbé calculation jáde bí kan sọ pé calculation seven yóò tó eight láwọn tẹ́ ń fojú wò ó nítorí náà calculation tí wọ́n ṣe yẹn ìgbìyànjú ni káwa náà máa fojú wò so iṣẹ́ ni nítorí àfihàn pé iṣẹ́ gangan lẹ̀sìn nìyẹn ẹ̀sìn sì ni ẹ̀mí ayé oníṣẹ̀mí àwa mùsùlùmí dálé lórí tá a bá ti ń fọkàn ṣe gbogbo wọn yẹn inú ọlọ́run ó máa dùn sí wa ẹ rí i pé a wá concern nípa ẹ̀sìn ntí ẹ̀jẹ̀ kẹ́sìn owó ọ̀pọ̀lọpọ̀ tá a máa ń sọ̀rọ̀ ẹ̀sìn tv táìpọ̀ kálukú ti ń fara ṣiṣẹ́ ẹ̀sìn tẹjọ́ ń ṣọ́ táìmù ẹ̀sìn ẹ rí i pé ẹ̀sìn yẹn ó jẹ́ lógún yóò sì mú wa lómi bó ti rí nìyẹn wallahu alam. aleykum salaam. wọ́n ní ṣé kí ni kùránì sọ̀rọ̀ nípa family planning tó bá jẹ́ family planning ìtumọ̀ family planning tàwọn plant parenthood federation ni bóyá ti nàìjíríà àbí tàgbáńlá ayé kùránì sọ̀rọ̀ ń pa ẹ̀ ní kùránì sọ ni wípé ẹ má torí òṣì ẹ má pa ọmọ yín òṣì yẹn méjì ni kùránì pín sí ẹ má torí pé ẹ ń bẹ̀rù pẹ́yìn ò ní róúnjẹ jẹ ẹ lọ́pọ̀ ọmọ ẹ má torí pé ẹ̀yin rí jẹ ṣùgbọ́n ẹ ń bẹ̀rù pé ọmọ yìí ò ní rí jẹ tẹ bá bí ẹ má torí ẹ̀ pọ̀ ọmọ. pèrò pé ẹlẹ́ẹ̀kejì kùránì jẹ́ òye wa pé kéèyàn ó mọ́ pọ̀ ó máa ń sọ̀yàn dọ̀lẹ́ ni ọlọ́run sọ fáwọn bànú Israel ọlọ́run ní ẹ rántí nígbà tí ẹ pọ̀ tẹ́lẹ̀ tí mo wá sọ yín dá lágbára pẹ̀lú pé mo jẹ́ kẹ́ ẹ pọ̀ ló ń kà àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan pé ẹ tàbá kan pọ̀ lásán kọ́ ìpọ̀yábá èèyàn ò lè pọ̀ lásán China ayé fẹ́ ayé kọ̀ ẹwọ ọdún tí wọ́n ti wà ní security council population wọn ni o ẹ á ju bọ́ǹbù kan sí China inú China fi dùn sí ni ẹ ju bọ́ǹbù káwọn èèyàn yìí tiẹ̀ tún kú kú òun bẹ́ẹ̀ wọ́n yẹ bẹ́ẹ̀ rù wọ́n lè jẹ́ kéèyàn one five fifty thousand kó lọ fèsì aeroplane ẹ̀yọ̀ kan ó tẹ́ wọn lọ́rùn èyí tó bá fẹ́ kó kú mbẹ̀ ṣùgbọ́n lùtẹ̀ ti pọ̀ olófà tí wọ́n bá ní irú boko haram tó ń ṣẹlẹ̀ nàìjíríà ẹ̀ rí pé tí wọ́n bá ní wọ́n ju bọ́ǹbù mẹ́ẹ̀ẹ́dúgiri ẹlòmíì ò tiẹ̀ ní wo bẹ̀ torí pé èèyàn ti pọ̀ nàìjíríà kò tiẹ̀ ní ronú pé fámìlì òun kankan wà ń bẹ̀ ìgbàwọn kọ́ńtìrì kan wà tí wọ́n bá ní ásídẹ́ǹtì ṣẹlẹ̀ lásán gbogbo ìlú òmọ̀ sá kíjokíjo nítorí mélòó ni wọ́n kéèyàn bí ogún tó kú yóò ti kàn yàn nàìjíríà ti sọ pé alágbára ṣe nǹkan kan pípọ̀ tá pọ̀ ní o láàfin ń pera wọn jáyàntì o tí ní Nàìjíríà àti Republic of Benin jagun ìbí káwọn ará Ọ̀yọ́ state ó kàn ya wọ Benin nígbà tí èèyàn mẹ́wàá bá di ẹnìkan mú ẹ̀pà gbogbo wọn sọnù population wa important o so nínú lọ́dọ̀ Ọlọ́run so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n a kọ́ àwọn ọmọ tá a bí yẹn ní kíni ní ẹ̀kọ́ ibi tá a ti wá ní problem lónìí nípa ẹ̀kọ́ ìdámilẹ́kọ̀ọ́ mi làmọ́ tún ti ń ṣe yìí ó ní pé ìtawà pè lẹ́kọ̀ọ́ kọ́ lọ́lọ́run pè lẹ́kọ̀ọ́ ìtọ́pọ̀lọpọ̀ máa náwó sí nǹkan ọlọ́lọ́ ń pè lẹ́kọ̀ọ́ ẹlòmíì bí lè pé kọ́mọ wà lóstẹ́lì kó ń ṣe gbogbo ẹ̀ ló ń kọ lẹ́kọ̀ọ́ rárá o ọmọ ẹ lè lọ gbé hóstẹ́lì kó ná mílíọ̀n sí lórí kọ́mọ yẹn o ní tí a ń pè lẹ́kọ̀ọ́ ní Islam ẹ̀kọ́ Islam a máa padà ṣàlàyé yìí ń jọ mi ò wọ́n ń pè lẹ́kọ̀ọ́ ọlọ́run wọ́n ní ṣé gbà láàyè wà láti irun pákò lọ́sàn-án àwẹ̀ lámẹ́rin kò sí tó ṣe léèwọ̀ fún wa o àti pákò tútù àti pákò gbígbẹ àti tútù pòèsì gbogbo ẹ̀ pátá kò sí tó ní ká má lò lọ́sàn-án àwẹ̀ ààrẹ rí kankan tánà bí ní ẹ márùn pákò lọ́sàn àwẹ̀ kò sí. in tó lè já àwẹ̀ ni pé pákò tó rùn ó gbé mi omi ẹ̀ toothpaste tó jẹ́ ó dànù ó gbé mi tó já àwẹ̀ nìyẹn tó bá ti mọ̀ pé òní gbé mi wà láàwẹ̀ èèyàn jáun mẹ́ńtọ̀ tó ń bẹnu toothpaste téèyàn á ń fìlì ẹ̀ lọ́fun kò jáwẹ̀ mo rò pé fíksì kí ní mọ́ tó fi símú kò jáwẹ̀ so bó ṣe rí nìyẹn wallahu alam alaikumus salam ṣùgbọ́n mo bọ̀ kọ́tùrù téèyàn bá kán oògùn símú ó jáwẹ̀ ṣùgbọ́n tó bá kán oògùn sójú kò jáwẹ̀ wallahu alam báwọn afáàṣì ṣàlàyé nìyẹn o ẹsọ tó kọjá ní ìlú kan tí ọlọ́run. èmi kan mo sọ ọlọ́run ló sọ. ẹni ọlọ́run padà bá sọ̀rọ̀ ẹjọ́ báwo ni ọlọ́run ti rà ṣé dàrẹ́ sí ni àbí. ànábì ọlọ́run lẹ́ni yẹn tí ìbá sì ṣe ànábì ọlọ́run ànábì sọ fún wa mímọ kánà kọ́bìlìkùn onáàsùn muhaddathun láìsù bìnàbí yìí ànábì sọ ó ní ó ń bẹ nínú àwọn èèyàn tó ti ṣáájú yín àwọn ìran tó ti lọ bí àwọn bànú Israel àwọn èèyàn kan tọ́lọ́hun máa bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ìṣà náà bí ọlọ́hun làọ̀kánà fi umati tó bá pé irú rẹ̀ ó máa bẹ nù jọ mi o làkánà umaru umaru bunu kọ̀tọ́bù ni ó jẹ tábà rírú ẹ̀ umaru ni ó jẹ kẹ́nìkan máa ní ẹ̀hẹ́n ó ń sọ pọ́lọ́hun bó ń sọ̀rọ̀ ìbí lànà bìí ti sọ yìí nínú àwọn tọ́lọ́hun bá one thousand naira wádàá ìyẹn kọ́ o ànábì ti sọ pé tí ó bá wà nù jọ yìí umaru ni ó jẹ umaru dà ó ti lọ so ò sínú wọn o naam last question àbí aleykum salam so mo fi dáhùn yẹn pé ọlọ́run sì lè bá sọ̀rọ̀ gan kó mọ̀ jánà bí naam. sílẹ̀ ẹnìkan ń lé ẹran ìgalà ìgalà yẹn ibi tó ti ń lé pẹ̀lú kùmọ̀ tí ó káwọn ẹlòmíì lè fi kùmọ̀ pàgàlà àwọn èèyàn lágbà àwọn tó strong ń bẹ̀rù ẹ má rò pé ò sí o àwọn èèyàn ń bẹ dáadáa tí wọ́n mú àdábà wọ́n lé ìgalà wọ́n fi bẹ̀ pa àwọn tó mọ̀ nípa ojú tó bá ti ń sálẹ̀ wọn ni ẹ má dá lò wọ́n lọ gbé ẹ̀bùrú yóò padà bá wọn níbi títí ń bọ̀ tàbí kí wọ́n lọ bá níbi tí ó ti mọ̀ mí ẹlẹ́ẹlẹ́ tí wọ́n bẹ̀ orí ẹ̀ síbẹ̀ àwọn míì mọ̀ débẹ̀ ṣùgbọ́n bí tó ti wọ́n lè lọ ìgalà nǹkan kó nù tàkúté kan ló mú ẹni tó ní tàkúté ló ní ìgalà o wọ́kọ́ naam naam àfáàní àfáàní tó bá yẹ pé kò lè bọ́ sí tàkúté ṣèbó lè lè bá kó pa ẹ̀ngbà tí ò wá tí tí ò rí bẹ́ẹ̀ ńkọ́ ó lè nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó wá lè sọ fún ẹnìkan pé àfà mo ga yóò àfún mi ń bẹ̀ so agreement ti yín nu ṣùgbọ́n ta ló ní gàbádáyà òun ló ní wallahu alam àìrí ẹran tàkútì ń tàkútì ò ti máa ń lọ kó tó bá wò yán yán yán yóò kàn ra ni yóò àpò yóò tún bá a dẹ́ náà kó àparò gbé apọn wasalaamu alaikum warahmatullahi ah on the last question inshallah alaikum salam. mo sọ pé ohun gangan kọ́ kìí ṣe ṣàìtàn fún rẹ̀ ni wọ́n dá látara náà bàbá ńlá rẹ̀ tó jẹ́ àlìjẹ̀nú àkọ́kọ́ ṣàpé àwa èèyàn náà látara erùpẹ̀ ni wọ́n ti dá wa bí ṣùgbọ́n àwa gangan kọ́ ni wọ́n bù lẹ́nu erùpẹ̀ bàbá ńlá wa ádámọ̀ ó ní wọ́n dá látara erùpẹ̀ ṣùgbọ́n àwa wá tara rẹ̀ jáde ìdí táwa náà fi sọ pé erùpẹ̀ ni wá ìpìlẹ̀ wá erùpẹ̀ so ìbìlísù yẹn ìpìlẹ̀ rẹ̀ níná torí pé baba ńlá wọn ló ń jẹ́ jáánù ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ń dánú àwọn àlìjànú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ làwọn ìbìlísù yìí so ti yẹ nítorí àwọn àlìjànú náà bímọ èṣù fún rẹ̀ bímọ wallahu alam